وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليس يتوقفه الله أي شيء الصلاة هو النبي محمد صلى الله عليه وسلم إلى صلاتنا مضى عليه النبي àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà mo kí gbogbo ìtàlẹ̀ mo kí gbogbo àwa tá ní ìdòkó àmọ́ bójú ò bá ṣe máa kán wa tó a gbọ́dọ̀ máa kí àwọn àgbàlagbà láàrin wa àwọn tí ọlọ́wọ́ ọba ti ń kí àwa tá a jẹ́ ọ̀dọ́ mo kí àwọn ìmáàmù wa ó dàbí báwọn náà náà wà lẹ́bí ọ̀tún mi hábìlá fún ọlọ́run ta'ala wọn àákùn وسدد خطاكم ونفع بنا وبكم وجزاكم الله عنا وعن الشباب خيرا اللهم تبع سيدنا الأمور òkè púpọ̀ ẹ nígbà ẹ níbínú àsìkò lè má gbà mí àti tẹ́kìtì yẹn púpọ̀ tọ́lọ́jọ́ ti lọ. mo wá tún sí àwọn chairman muslim community ní ààyè títa wáyé ní igbó ọ̀rà or Kase, Oyo State College of Agriculture, College, College of Agriculture and, Technology ní Ìgbòho ọ̀la ọlọ́mọṣẹ́ àbáwá sáyẹ́nì ẹ̀sán olóore àti àwọn dókítà wa púpọ̀ ọlọ́mọta bá wa ṣàlékún dáadáa fún yín o kódà bá wa ṣe àlékún oore fún yín. mo tún wá sí àwọn àlùfáà wa tí wọ́n wà ní ẹgbẹ́ wọn náà ọlọ́ọ̀bá ṣe dáadáa fún àwọn náà. àsìkò nígbà mi gbogbo àwọn àlùfáà wa tó ń bẹ ní apá bíi tí ń bá rántí orúkọ gbogbo èèyàn ó dàbí kí wọ́n darúkọ ẹnìkan tí wọ́n pè wọ́n ní bẹ́ẹ̀ ti pè wọ́n lẹ́ẹ̀kan ni o wọ́n pè wọ́n ní sẹ́lẹ̀tọ̀ọ̀ ni wà á mọ̀ bóyá kí sẹ́nitọ̀ táwọn náà wà ní pálíámẹ́ǹtì ni àwọn náà dá àjọ sẹ́nitọ̀ wa mo kí sẹ́nitọ̀ wa o mo wá bí wọ́n kí gbogbo àwọn jàmbá àdápadù ọlọ́mùsà lẹ́kùn àdá wa. gbogbo àwa student lábẹ́ MSSN Muslim Student Society of Nigeria tá a wà ní ìgbò ara ń bí ọlọ́mùsà lẹ́kùn àdá fún ni gbogbo wa wá síbí àwọn òbí wa ó dá wa lójú pé ìjọba fi kálukú tó pè wọ́n lè pe kílẹ̀ ní kọ́ máa ń wá sí níbí níta máa jẹ́ rẹ́sítọ́ǹtì wọn ni pé àwọn ní kọ́ máa wọ́n lọ skul ni a ní kọ́ máa wá lọ kàwé ni. àti wọ́n bá wá débì sábà ọ̀pọ̀lọpọ̀ wa kọ́ tó wá gbé lóko ìdánilẹ́kọ̀ọ́ gbogbo wa tó wá jáde báyà tó wá gbọ́ èmi lóòrò pé gbogbo òbí tó bá rírọ ẹ̀ ó yẹ kí ni wọ́n máa dùn ní. torí pé irú eléyìí àwọn ibi tá à ń pè nílé kéwù gan-an tá a rò pẹ́pẹ́ ẹ̀sìn ló yẹ ká máa kọ́ ńbẹ̀ irú kan báyìí ò kọ́ mà níbẹ̀ ìyẹn ní amọ̀jẹ́ ká dúpẹ́ fọlọ́ pé ibi tọ́lọ́ wọn bá tó gbé ọ̀rọ̀ gbà alhamdulillahi alladhi bi ni'matihi tajmu salihat ìdí nìyẹn gbogbo àwa tá a jẹ́ student lápapọ̀ bóyá àwa tá jẹ́ ọkùnrin àtàwọn female láàrin wa gbogbo apátápátá náà láti gbé kọ́nà kó ṣàlékún dáadáa fún wa ẹ̀ẹ́dínta torí ẹ̀sẹ̀ kọ́ta wa kọ́ kọ́nà kó fi yé wa o. Eh, kọ́lọ̀ wá jẹ́ kí gbogbo wa lè wúlò fún Islam torí kò sí oríire kan fi pé lọ kọ́ anything tó bá kọ́ àtẹ̀ntó wá fún agriculture ni àtẹ̀ntó wá fún technology ni àtẹ̀ntó wá gbogbo ní àwọn alóhùn lọ kọ́ ẹjọ́ tí ò bá ti fi wúlò fún Islam ìyẹn kan ṣe wàhálà ni meanwhile gbogbo nǹkan míì ìtàkùn máa ń rò pé ilé ayé nìkan nìyẹn no no no àwọn nǹkan míì wà ẹ̀kọ́ ilé ayé la máa pè é ọ̀nà máa yí tába ti ń gbìyànjú àti máa lo àwọn nǹkan yẹn fún ẹ̀sìn ọlọ́run abẹ́rẹ́ wọn Allah subhanahu wa ta'ala kó mọ́jà sí àlékún dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wọn kó dẹ̀ jẹ́ kí Islam náà kọ́lá jẹ́ kó yé gbogbo wa náà ju bí a ti ṣe ń láti fi wó yìí lọ tó bá wá yé wa abẹ́rẹ́ wọn subhanahu wa ta'ala kó jẹ́ kí a túnbọ̀ lè dúró tì dáadáa a ó dàbí pé tí wọ́n ní ká wá discuss lé lórí wípé ṣe é wíjọ tell with your faith àbí ìgbà tí àwọn tí wọ́n choose topic yìí bí pé wọ́n wo àyà kan ní al-Qur'an nínú Suratul níbi tí ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala ti ń dájú ọ̀rọ̀ kan Nabi sallallahu olúwa ni wa'bud rabbak hatta ya'tiyaka al-yaqin wa'bud rabbak hatta ya'tiyaka al-yaqin ọlọ́rin ànábì sallallahu alaihi wasallam máa jọ́sìn fún ọlọ́run subhanahu wa ta'ala hatta ya'tiyaka al-yaqin ọ̀run tí tí kú máa fi ká ìmọ́ bẹ̀ sẹ́gbẹ́ tí kú bá dẹ̀ sí Allah subhanahu wa ta'ala èèyàn sọ sí ìdájú kò sọ sí àyíwá ohun táwa ní káwá gbé ìwà àti gbígbéyàwó ní kiri pé ọ̀ntẹ́rì we succeed báwo la ṣe máa ní ad-dawam wal-istiqama ala al-ibada wa ala al-islam hatta al-mamat wa hatta nadkhula al báwo la ṣe máa lè dúró ti islam títí tí kò máa fi káwa mọ́ because a lot of challenges la máa face a lot of difficulties ló wà níwájú wa lórí islam tá a bá la fẹ́ ṣe o téèyàn bá ti lóun fẹ́ ṣe islam ẹgbẹ́ bí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ṣe gbé kalẹ̀ tó ṣe gbé fún jibril péjì jibril wa gbé fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam lórí rẹ̀ islam ń bọ̀ látòkè lókè min fawqi sab'i samawat ibi tí islam ń bọ̀ kọjá sánmà ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ ó ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala náà bí ọba náà wá bẹ́ practice islam gẹ́gẹ́ bó ṣe ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run yẹn tọ́lọ́ fi gbé fún jibril kí jibrilu náà di pàṣẹ sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam tàbí sallallahu alaihi wasallam fi pàṣẹ fáwọn sahaba táwọn sahaba fi pàṣẹ fún àwọn atabi'un ẹni bá fẹ́ ṣe ìsìláàmù gẹ́gẹ́ bó ṣe sọ̀kalẹ̀ ó máa face a lot of challenges now ṣá máa sákú oúnbẹ̀ ni àbá máa dúró ti islam until we love you ètò yẹ kí ni àti mọ́ àpìrà wa ni subhanallah ojú ọ̀nà islam àwọn èèyàn mọ́ ń bẹ̀rẹ̀ bọ̀ tí wọ́n ní sọ̀kí ìdánimọ́kò mẹ́ kí ló wọ́n fa nígbà táwọn challenges yẹn bá dé wọ́n ṣe ìmọ̀yàwó ẹ̀ náà ṣe rí ìjà ààrẹ ni ẹ̀wọ́ bí sí islam lé yìí ní oṣù islam mọ́ kò ṣe mọ́ lẹ́rẹ̀ ló sọ ẹ pàtàkì jùlọ níwọ̀ àwọn ìlú tá a ṣe wà tí òun ṣèlú islam tó tó bá lóun ò ṣe mọ́ kò sẹ́nì kẹta ló fẹ́ mú un náà òun yẹn láfún wá rí pé àwọn challenges yẹn ti dé ó ti lé òun lọ nìyẹn náà èmi àti báwo làwa ṣe máa wá rí mail lórí islam tọ́lọ̀ bí aláàbẹ̀bí sallallahu alaihi until we succeed ṣe àgbé kí ní ẹni ìdíká bára wa sọ̀rọ̀ rẹ lórí mail ó dẹ̀ ní ìdíká gbọ́ àgbọ́ ní nǹkan tá à ń sọ nìyẹn ìwọ́n ṣé yóò bá ti mọ nǹkan tí ń ṣe tí ò mọ nǹkan tó ń sọ tí ò mọ nǹkan tó ń practice kò lè dúró tó máa fi sọ̀ sílò tó bá lóun ṣe díẹ̀ díẹ̀ táwọn challenges bá bí ẹ̀sán wá tó ń drop gbogbo ẹ̀ padà lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan oríṣiríṣi challenges la máa máa face so tí gbogbo ẹ̀ bá ń dé kò gbọ́dọ̀ lé wa so báwo ni kò ṣe ní lé wa ọ̀nà wo la máa gbà practice Islam tí ó dẹ̀ fi ní lé wa sẹ́yìn pé èèyàn ní láti wọ̀ very very careful amúrígbèl àṣù radiyallahu ta'ala anhu wa 'an as-sahaba ajma'in à ń pè nìkan ní abdulrahman ibn abdi rabbil kaaba abdulrahman ibn abdi rabbil kaaba òun ló mọ̀ ń wọnú haram níjọ́ kan nígbà tá a mú ọ̀rọ̀ dáadáa ó lábẹ́ bí ṣe sáwọ́sí à abẹ́gbàlẹ̀ owó nínú discussion wọlé mi ó ló haram bó ṣe wá wọnú haram ó wá rí عبد الله ابن عمرو ابن العاص رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين onígbà tó ń wárí abdullahi bin amr ibn al-aasi ó wárí tó jókòó níbi zillul kaaba ṣe kaaba bá dúró báyìí kaaba àwọn ibìkan máa ń wà tó máa rọ̀bí aláàbò sàárà àlùkùmá wà ní sàhábà tẹ̀lé ní. níbi tí abdullahi bin amúrúdù láti ti jòkó ní wàá sàhábì ànábì dábì ẹ̀ náà sàhábì ànábì sàwọn tí wọ́n wà ní jòkó ti mọ̀ pé á ìyẹn pàtàkì ló wà ní jòkó ilé mi bí everybody ṣe rí abdullahi bin amúrúdù láti tó jòkó síbi bòjì káàbá kálukú náà kan dìde wọn kan wà ní àwọn jòkó síwájú ẹ̀ wọ́n di méjì wọ́n di mẹ́ta mẹ́rin ten fifteen twenty thirty forty kátólí kátópọ̀ èrò ti pọ̀ wájú abdullahi ibn amru ibn al-aasi radiyallahu ta'ala anhu àti sábàtà jù ayé abdulrahman ibn abdi rabbi káàbà tá a sọ lẹ́ẹ̀kan òun náà wá ní ìgbà tí mo rí tí gbogbo èèyàn ń jòkó ah, iwájú ògidì àfa àgbà náà jòkó sí jẹ́ tèmi náà ló jòkó sílẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ pé òun náà ṣe lè jòkó ni wọ́n nígbà tí wọ́n wá jòkó tán subhanallah ìgbésí ayé táwọn ẹni tá à ń sọ yìí máa ń ìgbà tó ní kí gbogbo àwọn èèyàn ti jòkó wọn kàn dọ́ ọ̀rọ̀ máa sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn hmm. wọn kàn dá ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ kalẹ̀ ó kọ́ wọlé pé ah, àwọn èèyàn lójò bá mùsùlùmí lélẹ̀ kò sí gbàdá torí ẹ̀jọ̀gbó sí mi ànábì tán mọ̀ mí mà ló fà lẹ́ẹ̀kan náà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí discourse nípa ànábì sallallahu alaihi ó ní kunna ma'a rasulillahi sallallahu alaihi wasallam fi safar ó níjọ́ kan àwọn lọ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam fi àwọn wá wà lórí ìrìn àjò kan olórí ìrìnàjò yẹn làwọn wá wà fanẹ̀jáì náà máa ń zìlà ní níbi táwọn ti ṣe ìrìnàjò yẹn lọ àwọn kan dúró bì kan ní èmi táwọn ti dúró ànábi bẹ̀rẹ̀ sílẹ̀ lílá àwọn sọ̀hábà bó ṣe pọ̀ tó oníkálukú náà bá dúró ẹni tó mú ẹṣin ẹ̀ tó súnmọ́ ara gbé ẹni báwọn ẹni wá dúró yẹn ẹlòmíì pẹ́ǹtì ẹ̀ tó ń gbé rìn ṣe kó tó wá tó bá ti débì kan tó máa gbà á kalẹ̀ tó máa ń jòkó sínú ẹ̀ èyí ò bí ó ti ya ó bẹ̀rẹ̀ sí ní ran ẹlòmíì ti ẹ ti dọ̀tí ó bẹ̀rẹ̀ sí ní gbanú oníkálukú ṣáà bẹ̀rẹ̀ sí ní bízì rè wọ́n ti lọ ọ̀dà kálukú ṣáà ṣe nǹkan tán. àwọn míì àwọn mú ọfà wọn tafà wọn ṣeré wọn ṣáà kálukú ṣáà ń ṣeré pa. Ànábì sallallahu alaihi ìgbà táwọn anábì wà ní sàn lọ báyìí anábì sọ̀lẹ́ ìgbà tó wá pé gbogbo àwọn èèyàn pé àdúgbòsọ̀lá àtàlámọ́ sọ fún wa pé ó ní kò sí sí ànábì ọlọ́run kan tó ti lọ ìnáwó làmìyàtọ̀ nàbí yọ̀n kọ̀bìlì ó ní ni ò tí ì rí kan tó ṣíwájú إلا كان حقا عليه أن يدل أمته على خير ما يعلمه له àbíká nẹ́bì yẹn wo àwọn èèyàn báyìí kó wá wò pé kí ló lóore fún wọn

ìjọ ti wà yìí àkójọ ti wà yìí adẹ́bìnrin ṣe ra wa jùlọ àfihàtò ha fi àwùwáni ha ó ní generation kẹyìn tèmi ó ní èyí tó máa free kú ònú àwọn challenges tó lè bí wọn ṣí kú lójú ọ̀nà nínú generation mi ó láwọn the first generation mi ẹ jẹ́ who are the first generation the companions ìsàhábà ìdíwọ́n lọ́wọ́ ìtààrà rẹ̀ alábìlá àwọn sàhábà àwọn nìkan ni ọkàn wọn ṣe máa gbádùn islam wọn challenges táwọn máa ní kò ní jù challenges àwọn ọ̀tá àmàbàyíjà tí wọn ò ní jù báyẹn lọ alábìlá ṣùgbọ́n àwọn tó ń bọ̀ yẹn wọn ní lálàáfíà tó àwọn sàhábà alábìlá wàsàyùsíìbù àkírọ̀ha bàlá wàsàyùsíìbù àkírọ̀ha bàlá anábì láwọn tó ń bọ̀ nígbẹ̀yìn generation mi àwọn ẹ tó máa wá lẹ́yìn àwọn sọ̀hábà yẹn oríṣiríṣi àdánwò ló máa bá wọn wà òmùrùn tún kí wù náà in fact ìlọ́dọ̀ kan ní a máa ṣẹlẹ̀ tí ó pé ẹ̀yin tẹ́ wà pẹ̀lú ilé nìjẹ́ bá rí kí nǹkan yẹn bá ń ṣe wọ́n ẹ máa wo ni pé báwo náà ṣe wá bá ìsìláàmù dé báyẹn anábì láwọn nǹkan tí a ṣe wọ́n nìyẹn anábì níbi tó bá ṣe wọ́n dé ìyẹn jí òfìtìnà tán bá bára wọn nínú Eh, problem kan báyìí nínú challenges kan báyìí tí yẹn ń dààmú ẹ̀sìn wọn fàyọ̀rọ̀ kìkù ba'daha ba'da tí mi ìbá máa dé báyìí wọ́n máa gbàgbé ta lákọ̀ọ́kọ́ ni pé ah eléyìí jẹ́ là ń sọ pé burú ah adáwọ̀ èèyàn kan ti ẹ̀sùn burú ju ilé ìlọ ah, ṣé n ta tiẹ̀ ń gbọ́ tẹ́lẹ̀ rèé là ń sọ pé ìlú kan àti ń tó tiẹ̀ títú yẹn lọ padà ń bọ̀ anábì nǹkan tí a mọ̀ ṣẹlẹ̀ nìyẹn ẹni táwọn kí yẹn bá ń dé báyìí ẹ̀rú adẹ̀ máa bá àwọn olùgbàgbọ́ òdodo anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì jẹ́ pé a máa face challenges ó wá fún wa ní ọ̀rọ̀ kan anábì ní faman ahabba faman ahabba gbogbo ẹni tó bá wish fún rẹ̀ ẹni tó bá like sẹ́mi ààrẹ ẹni tó bá dẹ̀ lọ́ọ̀bù ààrẹ dáadáa ṣe ó bẹ́ kọ́lọ́wọ́ ọba ó gbé òun jìnnà kúrò níbi iná wàyẹ́ ní kó lálùjáná pé kó wọ́n ó dẹ̀ wọ àlùjáná ànábì nírú ẹni yẹn falidá àti yìí máa lè yàtọ̀ nígbà lọ́rẹ́ o kẹ́ni ẹ mẹ́sù ọ̀ pé kíkú á bá tiẹ̀ pa wọn o orí tóun máa kú lé lórí wàhùwà yu'minu billah wal yawmil akhir kó jẹ́ pé orí tóun máa kú lé lórí òun lórí ìmáàni so gbogbo tó bá ń ṣe wá yẹn a gbọ́dọ̀ máa faradà ni o until we something a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan wa so arábìnrin ẹni tó bá fẹ́ràn rẹ̀ táwọn challenges yẹn bá ti ń dé kó yá máa faradà gbogbo ẹ̀ ọdí tí ìtìkú máa fi pa mú ni arábìnrin kó wà lórí iman kó gba Allah bóòlù yẹn ti máa gba Allah gbọ́ ìdíkà ń pẹ̀lú yàwó mi ààfẹ́ kó gba ọjọ́ ìgbéjà kìyàmà gbọ́ áwò anábìwá tún sọ ẹlẹ́kẹta ó ní wàlíyà àti ilẹ̀ náà sí lẹ́bi yóò ṣípò ayé òtá ilé nǹkan yọ ẹlẹ́kẹta tí èèyàn máa lọ mójútó ó ní pé nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ látọ̀dọ̀ tiẹ̀ sẹ́lòmíì ó gbọ́dọ̀ jẹ́ pé irú nǹkan tí wàá láìkì kan sọ fún wọn náà níjì mo fẹ́ sọ̀rọ̀ kan sí báyìí ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tí máa láìkì pé tẹ́yìn náà bá sọ bẹ́ẹ̀ sí mi ní problem kódà máa tún appreciate yín ọ̀rọ̀ tí màá bá sọ sí yín ó gbọ́dọ̀ jẹ́ pé pété ẹ bá sọ bẹ́ẹ̀ sẹ́mi náà mo gbọ́dọ̀ appreciate yín ọ̀rọ̀ e, ìwà tí màá wù sí yàn ó gbọ́dọ̀ jẹ́ pé wà sí pé tán bá ṣe é sẹ́mi náà èmi náà máa láìkẹ́ ẹjọ́ kí ló ń dààmú lé ayé rẹ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn ká kí lẹ́nu kó fà á ìjọ délé yìí ìjọ òun ò fẹ́ fún rẹ̀ ló ń wíṣ fáwọn èèyàn kò tí ẹ̀ wíṣ ẹ̀ nìkan ó ń ṣe é fáwọn èèyàn ẹ wo sọ̀hábì kan ìgbà tó lọ bá rẹ̀ sọ̀rọ̀ láàrín sọ̀rọ̀ ó ní ìrànlẹ́rù ó wọ̀ ṣáà ọ̀dọ́ ni òun ṣáà gbogbo ó wá ní ìgbọ̀tí rẹ̀ ànábì tí mo kàn fẹ́ lélẹ̀ ó ti mọ̀ pé wọn là tó kọ̀rọ̀ zina ìnà òun káàdà bá ẹ̀ṣẹ̀ tọ̀rọ̀ sáà tẹ̀lé ó ti mọ̀ pé nǹkan burúkú ni zina yóò gbọ́dọ̀ ṣe ó wá ní ìgbọ̀tí rẹ̀ ànábì ìzànlí fi zina mo mọ̀ pé haram ni zina o but èmi in particular yọ yọ̀ǹda fèmí kí n máa ṣe zina subhanallah tẹ mọ ọ̀nà tá anábìwá gbà fi àdírẹ́sì ìṣù ẹ̀ pẹ̀lú anábìwá pè é wá mo ti gbọ́ mo sọ mo jẹ́ ìgbéyàwó question kan zina tó ní kí n tàbí ìfẹ́ kó lọ ṣe ṣé o láì kẹ́nìkan kó ṣe zina pẹ̀lú mọ́mí ẹ̀ ah ó ní ah why.

pẹ̀lú ọmọ ẹ̀ tó bá bí lóbìnrin ah ọmọ tẹ̀mí ah ṣùgbọ́n ṣe pẹ̀lú ọmọ ọmọ tẹ̀mí nínú àwọn ànábi òkè sórí tí wò láìsí yẹn gbogbo èèyàn tó wà ní ayé nìyẹn kò fẹ́ kí wọ́n ṣe jìnnà pẹ̀lú ọmọ wọn. ànábi òkè ṣó láìsí ṣe jìnnà pẹ̀lú sísá ẹ̀ ah, ànáwó sísá ń bá wa ànábi òkè gbogbo èèyàn tó wà ní ayé nìyẹn wọn láìsí ṣe jìnnà pẹ̀lú sísá wọn. ẹjọ ọ̀rọ̀ ti sọ ìtànàbí yìí bá ọkùnrin yẹn sọ̀rọ̀ ni pé tó bá ní pàmìtẹ̀ kó ṣe jìnnà sí tó bá lọ ṣe jìnnà yẹn mọ́mí ẹnìkan ló fẹ́ lọ bá ṣe tí ò bá jẹ́ mọ́mí ẹnìkan ta ni á jẹ́ ọmọ ẹnìkan tí ò bá jẹ́ ọmọ ẹnìkan ta ni á jẹ́ ìyàwó ẹnìkan tí ò bá jẹ́ ìyàwó ẹnìkan ta ni á jẹ́ sípẹ̀ ẹnìkan tó tí ò bá jẹ́ ẹ̀gbọ́n ẹnìkan jábúrò ẹnìkan tó ibi wò tí wá fẹ́ fún mọ́mí ẹ tó ò fẹ́ fún ọmọ ò fẹ́ fábúrò ẹni obìnrin ò fẹ́ fẹ́ ẹ̀gbọ́n ẹlóbìnrin gbogbo yẹn ló fẹ́ fún ẹ̀gbọ́n wọn àtìyàwó wọn subhanallah ẹjọ́ tá a bá ń practice ní islam ayé máa mú lójútó àbí ayé òní lójútó for instance ẹjẹ́ a máa ọmọ tí wọ́n ń ṣe yahoo plus káàkọ́ mú ọmọ tó ń ṣe yahoo tí a gbọ́dọ̀ ní yahoo ọ̀tọ̀ wá ní yahoo plus wọ́n ní kan ju àwọn àǹtí yahoo plus plus àfáàní aláwọ̀ yahoo wọ́n náà kó àdúrà yahoo kò gbọ́ sórí internet kò gbọ́ sórí ẹ̀ ó mẹ́lẹ̀ àwọn èèyàn kan gbogbo àwọn olùlóhùn ní kọ́mpínì kan oríṣiríṣi ọ̀nà náà máa ń gbà fi ṣe yahoo tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ó máa ṣe bí kóbìnrin lòun tó máa máa bá òyìnbó sọ̀rọ̀ fún pẹ̀pẹ̀ ìyẹn náà àwọn náà lè gbádùn ìdènà tí balẹ̀ ayé wọn dé so from there a máa send àwọn picture ó kàn máa lọ wá obìnrin kan lórí íńtánẹ́ẹ̀tì náà lọ́sọ̀mọ́sọ fáwọn sisters tó ń display picture ara wọn lórí íńtánẹ́ẹ̀tì ara burú rẹ̀ lẹ́yìn adẹ̀ lọ mọ sórí ó lè lọ sórí wọ́ọ̀lù tẹ̀lé Facebook àbó orí kìíní ẹ̀kan adẹ̀ mọ̀ lọ kọ́pì àwọn pictures àmọ́ wá sẹ́ǹdẹ̀ sí yẹn ìfà ó lè gbé orí ẹ̀ kó lọ gbé ara ẹni tó wà ní òsì ó máa gbé orí ta rẹ̀ sí pé bóun ṣe rí rèé o àmọ́ sẹ́ ibi tó rí yẹn máa ti dàrú nìyẹn ẹ báwo la ṣe máa mí ẹja pàdé ní kọ́ńtì kan kíníkọ̀kíní kan bìrìbìrìbìrì bọ́n ṣe ń gbára wọn bí yahoo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni èyí tí o bá ṣe yẹn ó lè claim fún ní company òun ní factory òun máa ń ṣe kíníkan kíníkan lòun máa ń ṣe òun àwọn ibà ìlú á pè rẹ̀ ní nǹkan tí ò jẹun tó bá ti pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ókè a máa nílò owó a máa níbi kéré kẹsìlẹ̀ kan yahoo nìyẹn ẹ jẹ́ wá mú láti bẹ̀rẹ̀ ara àwọn èèyàn kan tí wọ́n ń sọ sí pé ẹ àwọn bàbá bàbá àwọn táwọn òyìnbó ti gbá lójú ó <laughs> làwọn náà ń gbá lójú padà sábàlá kàlámù lè máa kú ọ̀rọ̀ àgọ́lọ́rọ́ ẹ ọ̀rọ̀ àgọ́lọ́rọ́ ẹ èèyàn kan gbá bàbá bàbá ẹ lójú ẹ̀yin wá ń gbá wọn lójú padà tọ́lá àwọn àbá tí yẹn náà ti ṣàbòsí kan fáwọn náà síkà ṣe fún wọn náà tó ń sọ̀rọ̀ tọ́lá tó bá ṣe fún wọn wá níta ṣẹ́nu wá ní bàbá bàbá mi tí mo ṣe aburú ni tọ́lá àwọn bàbá bàbá àwọn òyìnbó ti gba irú in sábà ká lórí bẹ́ẹ̀ ẹ̀ṣá àwọn ilé ìtàn wà ń bẹ̀ ìsìn wọn ṣe Islam perfect ẹ̀wọ́n rẹ̀ wá pé wà láyé jirimannakum shan'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ọlọ́ni ìwà burúkú táwọn èèyàn kan bá ń wù kò gbọ́dọ̀ lídìí lọ bí kẹ́ má justice o ìrìndìlù ẹ ṣe déédéé huwa aqrabu lit-taqwa déédéé yẹn ló súnmọ́ bẹ̀rù ọlọ́run bá jùlọ náà ẹni tó ń ṣe yahoo tó báyàn kan lójú ẹ bèèrè lọ́wọ́ òun náà ṣé wàá láìsí pé kó kú just two hundred thousand naira lákàntì ẹ̀ kẹ́nìkan dẹ̀ bọ́ síbẹ̀ kó dẹ̀ kó gbogbo ẹ̀ lọ ṣé nù tiẹ̀ máa dùn ẹ̀jọ̀ tá a títí inú tí ò bá ní dùn ìwọ náà mọ́ ṣe fẹ́lò mí ẹni tó ń ṣe yahoo blog ìyẹn ti di ológun owó wọ́n lè lo kíní kan obìnrin wọ́n lè lo ẹyin sítáàzù abayín tó pẹ́ mọ́lọ́ ẹyin tọ́lọ̀ bá ní kí ẹ máa wà ní agbóoru jòkó báyìí ọlọ́run ló jẹ́ kí wọ́n máa rí oyé lò ó ẹjọ́ àtàkọ́ ti wà á tàǹkì ẹ wọ́n ti lò ó wọ́n ti lò ó ẹ má bọ́ wọ́n lò ó báwò kí ni wọ́n ti ṣe wọ́n ti lò yẹn ni pé wọ́n ti ṣe àtàbí sí lára wọ́n lè fi ó lè jẹ́ ìjẹ́ ara ẹ̀ náà lò ó lè jẹ́ ẹ̀ subhanallah aláhùn mùsàán. náà ẹni tó ń lò yìí títà ọ ní ọmọbìnrin ọlọ́mọbìnrin tó lọ lò ìjẹ́ òun ọmọ aláìka ń lo àbúrò tiẹ̀ ó ní láìkẹ̀ náà kí wọ́n náà kàdélé kó bá àbúrò ẹ̀ kó ti yàwé kó bá àbúrò ẹ̀ kan ti gé orí ẹ̀ kó bá àbúrò ẹ̀ kan ti gé apá ẹ̀ kó bá àbúrò ẹ̀ kan ti fá ẹ̀ẹ́dínlẹ́ lọ báwo ni wọ́n ṣe máa láì báwo ló ṣe máa fíìl kò sí nǹkan tó máa mú yàn understand ẹ̀ báyìí kọjá pé tábà ti lè maintain àwọn kan dánilẹ̀ sọ̀rọ̀ láàkọ́ láti wọn ní àwọn challenges máa dé oríṣiríṣi rẹ̀ ló máa gbà wá ó dẹ̀ máa wá in a different way ló máa gbà wá so tó bá ti ń dé anábìsọ̀lá àtọ́lámi ẹnikẹ́ni tó wà fóun ò fẹ́ wọ iná tó dẹ̀ mọ̀ fóun fẹ́ wọ àlùjànnà fàlìtààtì ìmàlìyàdù kẹ́nìyàn ya make sure péjọ tí kú bá máa kó òun wọn báyìí òun máa wà lórí alìmánubìlà òun dẹ̀ máa wà lórí alìmánubìlìyàwòmìl àkhir òun dẹ̀ máa jẹ́ pé inú òun ò bá ti fẹ́fẹ́ mi ara òun òun ò ní ẹ́fà ṣe pẹ̀lú ẹlòmíì inú ò bá ti lè fẹ́fẹ́ ṣe fúyàwó ẹ̀ má ṣe fúyàwó oníyàwó inú ò bá ti lè gbà kí wọ́n ṣe fún àbúrò ẹ̀ má ṣe fún àbúrò alábùrò ìjọ bá ti lè gbà tí wọ́n ṣe fún ọmọṣẹ́ wọ́n náà máa ṣe fún ọmọṣẹ́ lòmíì ìjọ lè gbà kán ṣe fún mọ́mí ẹ má ṣe fún mọ́mí ẹ lòmíì ìjọ lè gbà kán ṣe fún dádì ẹ má ṣe fún dádì ẹ lòmíì ẹwà àwọn student nígbà mi lecturer máa wà níwájú wọn màmá wọn lè máa mú lecturer yẹn ṣeré ẹ máa wọ ẹlòmíì tó mú lecturer ṣeré tá bá lọ nú ilé lecturer yẹn kébí lecturer kó àwọn ọmọ ẹ jáde ó lè jẹ fourth born lecturer yẹn kò kí ṣẹgbẹ́ náà ìwọ náà tẹ̀ sí dábìlì yọjú wọn náà kàn wò ó pé bí wọ́n ṣe ń máa tríkì lẹ́kṣọ́rà tó wà níwájú ẹ̀ tó ń lẹ́kṣọ́ ẹ̀ tó nítorí pọ́mọ yunifásitì yẹn torí pọ́mọ ilé kan yẹn jọ kí dádì tiẹ̀ náà kan wo kan ìmájè pé kó wáyé pé dádì ẹ̀ ló wà níbi ìsanwó àmọ́ màtírìtì òun náà báwo ni wọ́n náà ṣe máa fi hàn tó o bá ti mọ̀ pé inú ẹ̀ ò ní dùn wọ́n ṣe fẹ́lòmíì báwo la ṣe wá fẹ́ rí bí maintain kìíní until ìlọsìn àwọn kẹta ní láti gbé ẹ̀wù lélẹ̀ alákọ̀ọ́kọ́ a ní láti lọ mọ wú èyí Allah subhanahu wa a ní láti lọ mọ wú èyí Allah because in ta fẹ́ wà lé lórí until we sustain ṣe pa gbọ́dọ̀ mọ́ ń pa nǹkan yẹn ṣe lọ pé tí n bá sọ sí lórí benin mi ò ní kú oúnjẹ ó gbọ́dọ̀ jẹ́ kó understand nǹkan yẹn nǹkan tó o bá understand ó lè wà lórí ẹ̀ kó ló fẹ́ sọ sí wọn tó bá ti wà lórí ẹ̀ tí ò yí ẹ tó bá yàtọ̀ sí ẹ nígbẹ́ kí ni yóò jẹ gbogbo òkúkú yé mi náà wọn kàn jù lé ọlọ́dún sọ́dẹ̀ so tábà wọn sọ̀rọ̀ nípa Islam tá a fẹ́ ṣe until we sustain a gbọ́dọ̀ understand Islam láti wá understand Islam níbi tó ti bẹ̀rẹ̀ ní tá a Islam fún ẹ̀dọ̀ tá a láń Islam wa fún so a gbọ́dọ̀ kọ́kọ́ understand man huwa Allah who is Allah ta ni ọlọ́run tàbí jọ́sìn fún kí lọ́lọ́run ọba àyẹ́ máa ń ṣe kí ni kò kí ń ṣe báwo ló ṣe máa ń bínú báwo ló ṣe láàánú tó báwo ló ṣe máa ń kí àwọn èèyàn báwo ni kò ṣe kí ń kẹ́yàn àwọn tó yẹ ká mọ̀ ń pa ọlọ́run rèé so ta bá mọ bọ́lọ́run ọba àyẹ́ ṣe rí a máa lè mọ báwo la ṣe máa bẹ̀rù ẹ̀ because a mọ̀ but tá a bá ti mọ̀ èèyàn kan máa dìbò ìbá rẹ̀ tẹ́lẹ̀ lómi ìhun náà kàn bá wa ṣe ìsìlámù kò mọ̀ who is Allah ẹlòmí ojú kan ló fi wọ ọlọ́run ó lè jọ ojú tó yẹ kó fi wọ ọlọ́run ọba pọ̀ àrùwọ̀dà kódà ó máa yà yín lẹ́nu pé ẹlòmí wà jọ ń pariwo láàrin láàrin lọ́lá tẹ bá padà rí bí ìjókòó báyìí tẹ sí tẹ dáhùn tó wá kó ẹ̀yìn àti ẹ̀ wọ́n ọ̀wọ́n kí wọ́n bá sọ̀rọ̀ pé kí ló lè sọ fún nípa lọ́run yàtọ̀ ẹ̀ eh, akàn ń gbọ́ wà sí àwọn àfáà náà ni wọ́n tà lọ́nà wọn yẹn wọ́n ló ṣáà wà ní sọ́mọ̀ṣá wọ́n dẹ̀ lóun ń kọ̀ǹtró gbogbo ayé kó lè dìfẹ́ǹdì kìíní so imani tó ní tó lè dìfẹ́ǹdì ẹ̀ ó lè wà lórí ẹ̀ kó sọ sílò wọ irú yẹn tó bá kó sí wà lórí ẹ̀ tó bá yá táwọn challenges kan bá dé òun lọ nìyẹn àwọn mùsùlùmí ń complain lélẹ̀ pé wọ́n ń kó wa lọ́mọ lọ àwọn àbá wọn máa ní wọn kó wa lọ́mọ lọ àbí ẹ àwọn ọmọ wa ń dègbé jẹ ẹ àwọn ọmọ wa ń ṣe kíní kan kí ló dé tó fi ń kó wa lọ́mọ àwọn ọmọ wa ò understanding tá à ń ṣe àwa ni wọ́n kó wa lọ́mọ lọ wọ́n náà ní kó wa lọ́mọ táwọn àgbọn bá tó lágbára padà pa wà gan lọ. because àwọn ọmọdé ni wọ́n kó wa lọ́mọ rẹ̀ àwọn ọmọ yóò understand the word Islam is. kí ló ń pè ní Islam then who is Allah táà ń jọ́ nìbó nínú ẹ̀ wọ́n àmọ́ náà ẹgbẹ́ ìgbẹ́ ìtàn pariwo Allah ẹ̀tàn pariwo báwo ni Allah ṣe jẹ́ irúṣẹ́ wo ni Allah subhanahu wa ta'ala máa ń ṣe báwo ni Allah subhanahu wa ta'ala ṣe ní agbára kí ni àwọn nǹkan tọ́lọ́wọ́ ọba tí ẹgbẹ́ téèyàn bá rí báyìí wá gbọ́dọ̀ pé ah, Allahu Akbar àwọn àfáàn àwọn tọ́lọ́wọ́ ọba ṣe ẹjẹ́ ká lọ́rọ̀ nípa ẹ̀ ó dá sánmà ó dá ilẹ̀ ó dá omi ó dá atẹ́gùn ó dá ìràwọ̀ ó dá òrùn gbogbo nǹkan náà wáyé dá sánà wọn dáa ó wá bá àwọn nǹkan yẹn ṣe àmì fún wa ẹ̀kan wo òun ilẹ̀ máa kàn mọ́ tó bá yá ilẹ̀ máa ṣú ẹjọ́ ta ló lọ ń ọ̀nà àná ọ̀nà ọ̀sùnkì ní ìta ló ń tẹ̀ ta ló máa tẹ̀ sílẹ̀ máa mọ́ ta ló máa tẹ̀ sílẹ̀ ní iṣu iṣẹ́ ta ní jọmọ́ àwọn ìtọ́lọ́wọ́ ọba ṣe ó ṣòpọ̀ gan àwọn nǹkan tó lè jẹ́ kí yẹ pé kí yẹ máa fi ronú pàtàkì pọ̀tọ́lọ́ ah, ń tóbi ó pọ̀ gan ẹ̀dùnmárẹ́lòmí ẹgbẹ́ ìmájìlò pé ẹgbẹ́ kú lọ́la ẹ̀rẹ̀ máa mọ̀ 20 30 40 years ẹgbẹ́ ṣe bẹ̀rẹ̀ ayé ẹ̀ntẹ́ ilẹ̀ máa rò pé 100 ah, years ó yẹ gbóṣù mọ̀ wà láyé ó lè máa kú ìṣòdì ní ìṣòdì ta ló ṣiṣẹ́ yìí Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sọ fún wa ní al-Qur'an ó ní wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha ṣe ni ẹni tó bá understand ọlọ́run níbi ááyà yìí tàbá ń sọ̀rọ̀ kí ló fẹ́ jẹ ní ayé kí ló fẹ́ mú ní ayé kí ló fẹ́ mẹ́lẹ̀ ayé ó nígbà tí kì í ni kò sí kíní kan tó ń lọ lórí ilẹ̀ tó ń bọ̀ báyìí tó wà lórí ilẹ̀ yìí ala Allahi rizquha ìjẹ́ ẹ̀mú nǹkan yẹn ọwọ́ ló wà ìjẹ́ ẹ̀mú nǹkan yẹn ọwọ́ ta ló wà tíjọ́ tó lọ́wọ́ bá rẹ̀ ti dá ẹ̀dá báyìí ló ti fi nǹkan tó fẹ́ jẹ ló ti pàdé iṣẹ́ lórí ẹ̀ níjọ́ lọ́ ti bí yàn báyìí gbogbo tí ṣe wájú bọ́lọ̀ ṣe wá mọ́ ń ṣe rè níjọ́ tí spam mọ́mí wa àti dábì wa ti papọ̀ tó ti fi oyún báyìí ṣe pé jẹ́ ọlọ́wọ́ bá ti bẹ̀rẹ̀ ṣẹ́ ńgbà náà ó rí kí la fi ń leave tàbá wo pé but ẹ̀mí ò tí wà lára wa ọ̀rùn tìgbàtà tó pé four months ẹjọ́ processing yẹn tí ẹ̀jẹ̀ fáàmù bí ń di ẹ̀jẹ̀ tí bí ń di ẹran yẹn kí ló ń báwo òun ṣe ń survive wáyì tí fáàmù yẹn ò bàjẹ́ kó tó máa di ẹ̀jẹ̀ wáyì tí ẹ̀jẹ̀ yẹn bàjẹ́ kó tó di ẹran báwo yẹn ṣe pé wọ́n ń fọ́ọ̀mù ọwọ́ àtẹ̀jẹ̀ ọwọ́ ẹran yẹn ẹ báwo la survive kí là ń jẹ ń bẹ kí là ń mú ń bẹ ẹ̀hàn scientist lè dé ẹ̀hàn kìíní kan nínú mọ́mí ẹ̀ látara mọ́mí ẹ̀ àwọn nǹkan tí mọ́mí ẹ̀ wá ń jẹ ó wá ń supply ọmọ yẹn nǹkan tí mọ́mí ẹ̀ ń jẹ tó padà ń supply ọmọ yẹn ta ló gbé nǹkan yẹn síbẹ̀ níbo ni nǹkan yẹn ti ń bọ̀ tí máa yẹ pé iṣẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ni àwọn ń dáa ní láti ronú lórí ilé a gbọ́dọ̀ kọ́kọ́ mọ ọlọ́run ọba wa tá bá mọ ọlọ́run tààrọ̀ kó òun la fẹ́ sọ̀ sí lórí ọ̀rọ̀ ẹ̀ a máa ma tààlà mẹ́bù Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ ọba rántí wa tábàmù anábì sallallahu alaihi wasallam a máa wá try láti mọ Islam pẹ̀lú evidence orí ta fẹ́ sọ̀ sí ìlú lórí but majority àwọn àtàǹsì Islam lẹ́yìn ẹjọ́ àwọn ọ̀dọ́ ọjọ́ kó yí lọ́dọ̀ tiwa alhamdulillah ìgbìyànjú dẹ̀ máa ń lọ láàrin àwọn èèyàn wa mi ṣe rí Islam má ṣe é ní ṣe mo fẹ́ fi jọ èèyàn kan islam dábàá bẹ́ẹ̀ ṣe ẹnìkan tá a gbọ́dọ̀ fi jọ olànàbùwà muhammad sallallahu alaihi wa sallam ṣe ayé láti fi jọ ànábì anídìí evidence gbogbo tá a bẹ́ẹ̀ ṣe nínú islam evidence wo ló prove ẹ̀ irú islam tá a gbọ́dọ̀ ṣe lélẹ́yìn ṣé wá nínú islam yìí tá a bá fẹ́ ṣe orí ẹ̀ la máa wá wà until we sọ̀rọ̀ rẹ̀ tagbawodo aljanna kọlọkọ allah subhanahu wa ta'ala kó sì ní àti lọ́mọ aljanna ìyẹn ni mí ní tọ́lọ̀ ọba sọ́bà náà bí pé wà àbòdè rabbaka fi sọ sí ìgbìn pé ìsìláàmù tá bá fi understand káwá wà lórí ẹ̀ tí tí tàbí má sọ sí ìgbìn tá a dẹ̀ máa sọ sí pẹ̀lú káwà lórí ẹ̀ta tí máa jáde láyé ìyẹn fẹ́ sí o inú tó fẹ́ kí o ní láti nímọ̀ nípa ẹ̀ kí ni evidence tó púpọ̀ ẹ̀ gbogbo wa ò ní láti ọgbọ́gbọ́ àníkọ̀ gbogbo wa ò lè jẹ́ àfa ìbọ́sílù ọlọ́run ò gbélé ayé ìkalẹ̀ rẹ̀ ọlọ́run ò gbélé ayé ìkalẹ̀ tí gbogbo wa wà ní nǹkan kan náà gbogbo ò ní jẹ́ skọ́là gbogbo akọ́là máa wá sọ́dì gbogbo akọ́là máa jẹ́ student gbogbo akọ́là máa jẹ́ farmer gbogbo akọ́lá ma jẹ́ mechanic gbogbo akọ́lá ma bricklayer awon kan ló gbọ́dọ̀ bricklayer àwọn kan ló gbọ́dọ̀ mechanic awon kan ló gbọ́dọ̀ jẹ́ àfà àwọn kan gbogbo a gbọ́dọ̀ ní ìdí kan kan láma ìdílé ayé ìdí ń jẹ́ ayé ìní ẹ̀ náà oṣù gbọ́dọ̀ ní gbogbo tó bá wà ni oṣù nídìí oṣù nídìí lọ mọ̀ nípa evidence o dúró lórí ẹ̀mí wá jẹ́ mẹkáník èmi jẹ́ lóko èmi jẹ́ olódò èmi jẹ́ olómi èmi jẹ́ yàláta èmi jẹ́ yẹlẹ́ran gbogbo everybody wá bá jẹ́ ìyẹn kọ́ ló kan ọlọ́run ọba inú kan ọlọ́run ọba subhanahu wa ta'ala ni pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun torí ìbádà lọ́lọ́run ọba ti dá wa ṣẹwárí ìbádà tọ́lọ́run wa torí ẹ̀ dá wa yẹn a gbọ́dọ̀ wá wà lórí ẹ̀ títí tàbí máa jáde láyé ẹni tó wá wà lórí ìbáàdà tó ń jáde láyé ẹni ẹ ló sọ̀fíì ẹni ẹni àwọn ìgbìyànjú rẹ̀ wà successful ẹni ẹni kó máa retí pé bóyá ó ṣe é ṣe fún ìbára wọn nínú ọgbà àlùjànnà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó fún wa láwọn ìtàn kan ẹni kan wà ń pè ní tọ́lọ́t wọ́n ń pè ní kan ní jàlúùtì jàlúùtì ó máa ń alágbára ni ọlọ́lá ni ó wá ti rò pé kò sí tó ń pabẹ́ ṣe àbí kó wọn tẹ̀lé bó ṣe wù. àwọn tó wọ́n fẹ́ ba ojú yìí wọ́n kiri wọn lẹ́mìí ẹ̀ ṣùgbọ́n ó ní kíní kan tí wọ́n ṣe nǹkan ẹni ní àti nínú ọgbọ́dọ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ wà lórí ṣùgbọ́n àwọn ọ̀gá a ti mọ̀ pé tàbí sọ̀tì lé lórí olọ̀rọ̀ ìsìláàmù ká mọ̀ ọ́ understand understand perfect ní evidence lórí báwo la ti wá kú lórí àwọn nǹkan tó bá wá ń ṣẹlẹ̀ sí wa ká mọ́ wá dúró tọ́lú tó di pé wàhálà àtàwọn èèyàn àdúrà ló bẹ̀rẹ̀ sí ní ṣe bá wà sábìtì àkàdà á ọlọ́run jáde ṣe sùúrù o wà fi ẹsẹ̀ wa nílẹ̀ subhanallah sẹ́ẹ̀rì ń tọ́lọ̀ nítorí ẹ̀dá wa ni ó ní àlẹ́ ibà rẹ̀ ó kú báwo la ṣe fẹ́ dúró lórí ẹ̀ alẹ́dùá àdúrà wa nàbí ọlọ́run wa nìyẹn abáṣe rabbana afrika àlejò sabran wà sábìtì àkàdà mọ́ra abáṣe rí yẹn láàmú rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana ọlọ́njọ́ mọ́ yí ọkàn wa padà lẹ́yìn tó ti fi wá mọ̀nà a jẹ́ pé àwọn challenges tó lè yí ọkàn yẹn padà máa ṣẹlẹ̀ but in tó máa mú wa dúró ní ká mídùn á lórí pa ní asabat wal istiqama asabat wal istiqama ká dúró déédéé lórí dáwà ká dúró gbẹngbẹng lórí àgbọ́yé wa ó wá ní àwọn wọ́sáàdì ó ní àwọn mail tá a lè gbé níbi dúró déédéé tẹ́lẹ̀ wí alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀sá èyí kọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala náà fún wa. ó ní lọ ní ìgbìyànjú lórí ala ilmu an-nafi' ẹjọ́ Islam tá a bá fẹ́ ṣe ẹjẹ́ ká bèjẹ̀ lórí ìmọ̀ ẹ má jẹ́ àṣẹ Islam àwọn àfa àwa sọ pé àwọn amir wọ́n sọ pé àwọn stars wọ́n sọ pé àwọn kọ́là ṣéwù kọ́là ṣéwù ayéjọ́ ẹ má jà ṣe islam kọ́là ṣéwù ẹ má jà ṣe islam hátàdà wàjẹ́dìnà àléyìí àbáhánà fine alhamdulillah wọ́n bá gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàwọn àmì ìbáyìí sùn a máa wá from different states ni a máa wá láwọn locations tó yàtọ̀ síra wọn ẹlòmíì lè wá láti èkó ìfẹ́yìn ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ ìbàdàn bí o wá ti kóra àjọ síbẹ̀ yẹn bá ṣe wá yẹn ọ̀sán ní gbogbo training tó ní kálukú gbà wá láti lé wọn tí o wá bá sọ pé báwọn bàbá wa ṣe ń ṣe lájú fẹ́ mọ̀ ṣe amáríké bá ṣe pàdé bí Islam wọ̀ níjọra wọn ó bà dàrú gan bọ́jẹ́ ní nǹkan tó wọlé jẹ́nu wọ́n kò lónìí ẹ̀ ní pé ká lọ nímọ̀ nípa irú Islam wo làná bí sáàkì ẹ bá débò mí ọ̀dọ́ ní bọ́jẹ́ ń kírun mò mí ọ̀rọ̀ nípa yẹ́ kí n kọ́ mọ́ mọ́ mi èmi ti lọ mọ́sálásí kan ó ti di àdúgbò méjì tí mo ti rí wẹ̀rọ àyè tí wọ́n bá ṣe kọ́ mọ̀ tán ẹni after ìkọ́ mọ̀ sí lókùnjẹ́ ẹ̀ká ṣe ká bẹ̀rẹ̀ sọ́lá jazakumullahu khairan wọ́n dẹ̀ ṣe ìkọ́ mọ̀ tán ìjẹ́ kan bẹ̀rẹ̀ ṣẹ́mọ́tọ́ ti ń kọrin La ilaha illallah Muhammadur Rasulullah la ilaha gbogbo jama imam muazzin jama ẹgbẹ̀rún gbogbo jó lọ ìbátan wá jó bí two three minutes la ilaha illallah Muhammadur ìbátan jó lọ jó lọ jó lọ la ilaha illallah Rasulullah lọ́sọ́lá ní apáyé yẹn wọ́n dẹ̀ tó sáfún wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kírun. náà ìwọ gbẹrù islam yẹn wá bóyá láti Ògbómọ̀ṣọ́ bóyá láti Òṣogbo bóyá láti orí ẹ̀ka níbi wá bẹ́ẹ̀ ẹnìkan náà gbèjì àwọn aláti lọrin ohun òmọrú yẹn jẹ ẹnìkan náà gbèjì àwọn alátọ̀yọ̀ ohun òmọrú ẹnìkan gbèjì láti gbọ́ra ẹnìkan gbèjì láti ọ̀gbàgbà kálukú wá dé ẹ̀wá bẹ́ kírun ibi tó lè jí ń jó ìyá mọ̀ pé ah ìwé ilé ìṣe eléyìí òjò ń tiẹ̀ òun náà kọ́ pé ìjọba òun kàn mú tẹ̀síwá ni òun gbọ́dọ̀ tó pa kíní kan hundred tó tó lè bẹ̀rẹ̀ tiẹ̀ ṣe pé ìsìláàmù yẹn ò ní jọra wọn mo máa dojú rú ìsìláàmù ẹyọ kan dẹ̀ ní ṣùgbọ́n àwọn ọ̀làjọ́ wọn pariwo pé ẹyọ kan ní ìsìláàmù gbogbo àdẹ̀yìn ti àdẹ̀ ní bájọ́ dẹ̀ sí pọ̀ ọ̀tọ̀ ní bídè jẹ́ ṣe ọ̀tọ̀ ní bídè jẹ́ ṣe bọ̀ kí ló máa àṣìṣì wa oníká lọ ní al-ilmu nafi' wa wal-ilmu bil-kitabi wa sunna ala fahmi salafi al-ummah oníká lọ ní mọ̀ nípa al-Qur'an ká ní mọ̀ nípa as-sunna ká ní mọ̀ nípa as-salaf àwọn ọ̀dẹ̀ ní as-salaf fẹ́tẹ̀ kí ẹ̀rọ kan tẹ̀ as-salaf humu sahaba tàbí sọ́ni sahaba àtàwọn student àwọn èèyàn báwo ló fi ṣe islam version islam wọn ni perfect islam oúnjẹ ni islam tí Ànábì sallallahu alaihi wasallam tó ní ká so ẹni tí wọ́n pọ̀ wọ́n fẹ́ ṣe islam tó fẹ́ sọ sí lórí ẹ̀ irú islam tí yẹn máa ní láti ṣe lélẹ́yìí bọ́ tó bá ní islam àwọn bàbá ló fẹ́ ṣe àwọn bàbá wa ọlọ́ba àti àwọn bàbá wa wò àwọn bàbá tí wọ́n ń lẹ̀ Yorùbá yìí ọlọ́ba àti wọn a discover sáwọn bàbá ẹ dáadáa wù wọn gan islam tó dẹ̀ lálàáfíà ló wù wọn gan ṣe wọ́n lẹ́ni a máa rí pé àwọn bàbá yẹn wọ́n máa ń pariwo àdúrà àwọn pọ̀ mọ́ ọlọ́ba pa iná àbí ọlọ́ba tọ́lọ̀ bá paná kò sẹ́lẹ̀bọ kò sólítọ̀gbó kò sọlọ́yà mọ́lẹ̀ ẹ̀ṣẹ́ pé àdúrà nìyẹn ọlọ́run gbé súnà nẹ́bì ga kó rẹ bí díà ṣètọ́n lẹ̀ gbogbo àwọn kan kò ní nìyẹn ó máa kú súnà títí nìkan nígbà yẹn ń sọ ní ilé àwọn bàbá yìí dáa àwọn bàbá yìí dẹ̀ ní thinking tí ó dáa now àwa wá nígbà yẹn wá gbé kalẹ̀ òun wá òun labẹ́ wa máa fi george islam táwọn èèyàn bá fẹ́ ṣe in tí ò bá ti wá bá táwọn bàbá yẹn lọ́wọ́ fẹ́ mọ́ wá kọ̀ǹdẹ́mẹ̀ ṣáàdì máa rọ́nà lọ́bàá yẹn láàrin sọ sí ìdíláyé àwọn bàbá yẹn náà ṣẹ̀ṣẹ̀ ń ṣàdúrà pé kí islam àwọn kó jọ tẹnìkan ìtàdídání kó jọ títà nẹ́bí sọlá àṣọlá tó táwọn bàbá yẹn náà bá sì níjà sí mọ wá sí islam àwọn jọ tànẹ́bì àwọn bàbá yẹn kọ́ làwọn máa jọ mọ́ àwa náà máa wá pé ibi tójú wọn wà yẹn ibẹ̀ náà ni kí ni lóbi tí wa náà gbọ́dọ̀ wà. eré jẹ́ ìkàlá kọ̀ọ̀kan alẹ́rìnmọ̀ náà fẹ́ ẹ jẹ́ ká lọ ní ìmọ̀ tó lálàáfíà nípa Islam ìmọ̀ tó lálàáfíà nípa tọ́lọ̀ Allah subhanahu wa ta'ala tó fi rán àmẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tá a bá ní eléyìí ó jẹ́ nǹkan tó ṣe pé ó máa ràn wá lọ́wọ́ tí ìmọ̀ súnà ìmọ̀ tí làwọn sàhábà sọ afẹ́ kírun irun yẹn mọ́kàn kírun pé gbogbo èèyàn kírun nínú ọ̀rẹ́ kì í irun tí mo fẹ́ kì í báwo là nábì ṣe kì í ǹjẹ́ ẹni tí máa sọ níbi rògbò ṣé ń dọ́tà nábì kírun tiẹ̀ ṣé nǹkan tá nábì náà máa ń sọ nìyẹn ǹjẹ́ ẹni tí máa sọ lórí sùjú ìgbà tá nábì náà máa ń kírun ṣé nǹkan tóun náà máa ń sọ lórí sùjú nìyẹn hàn wọ́n àwọn ìgbà táwọn ọmọ lọ wá mọ̀ Islam mọ́kàn ní irùngbọ̀n pé àwọn bàbá imam wọ́n ní irùngbọ̀n ìbí náà gbọ́dọ̀ ní irùngbọ̀n mọ́dẹ̀ lọ fá irùngbọ̀n pé àwọn ènìyàn kò rí tí wọ́n mọ́ fá irùngbọ̀n ìbí náà máa lọ fá irùngbọ̀n ṣó nínú méjèèjì nítorí wàá láti wọlé pé ẹjọ ẹ bá ń gbé gbèsè ayé ànábì wọn ṣe ànábì máa ń ní irùngbọ̀n ni àbá ànábì máa ń fá irùngbọ̀n wáyé bá ànábì náà ṣe máa ń irú gan ni ihe tó wáyé pé bẹ́ẹ̀ ni continue lórí ẹ̀ bọ́tí o bá ti wá ní actually ẹ̀ẹ́dó ìlú ànábì sọ̀lá àtọ́lóòtọ́ actually ànábì inú gbọ̀nà onírùgbà onírùgbà bọ́tẹ̀ bọ́tẹ̀ tí bọ́tẹ̀ yẹn kalẹ̀ ìgbà ni ó mọ iyún òun ni kí ló yún ẹ ń bẹ́ ó rẹ́dí àti ṣe ló jẹ́ kó mọ iyún ẹ tó bá fi ń ṣe kò ní iyún ẹ náà irú islam ta gbọ́dọ̀ ṣe ìmọ̀ ní agbọ́dọ̀ ní ṣe gbogbo ẹ̀ tó má ní irun gbà torí báwọn èèyàn ní kí ni ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam kàtàn ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam báwo la ànábì ṣe máa ń ṣe tó bá mú yẹn tán irun ẹ̀ báwo ló ṣe máa ń kí táìmù wo ló máa ń kí ṣùgbọ́n lọ fìtà àwọn aago kan aago òsì ìdílé láti wà lẹ́mìí sallallahu alaihi wasallam ìgbà wo náà yẹ five hundred years kò ì four hundred years láti islamu náà ti ní ìsìlá ti wà nínú 1443 1443 years ago náà tàbá yọ 400 years sẹ́yìn àbí 300 years sẹ́yìn àwọn islamu tàbí ṣe ó bá 1000 years yóò sí lórí ago báwo náà ṣe ń kírun gbà yẹn tó má fi àwọn bàbá kan má fi dì sọ́ọ̀bà rẹ̀ a ní ká mọ́ ṣépè fáwọn bàbá o kò ń ṣe ìlànà gidi o a ní ká mọ́ bú àwọn bàbá o kò ń ṣe ìlànà gidi o kódà a ní ká pè wọ́n lólódò ìbá kí a ṣe nǹkan kan gba odò mẹ́ ò ní láti pè wọ́n ní olódò odò yẹn kọ́ lọ́tì ìmọ̀ làwọn náà fẹ́ ṣe wọ́n kàn padà fọ́ọ̀lù sínú ignorance yẹn so ní láti fi bú wọn wọ́n kàn ṣẹ́gbẹ̀ wọ́n kàn mọ̀ pé ìtàwọn bàbá yìí ṣe ò correct drop ẹ̀ èyí tó bá dé correct ká ṣe kí ni láti imú káde mọ̀ sí lọ ẹni wọ́n Islam so o fẹ́ gbàwẹ̀ Ramadan mọ́kàn gbàwẹ̀ pé gbogbo èèyàn gbàwẹ̀ no báwo ló ṣe yẹ kí n gbà báwo la Ànábì ṣe mú gbà á o bẹ ka Qur'an báwo la Ànábì ṣe mú ka Qur'an ọlọ́run tó bá lọ́bi kí wàá rọ́ọ̀kì lè Qur'an tẹ̀rẹ̀tìlà ọlọ́run kò ka Qur'an dáadáa ìwọ́ ara wọn kan lẹ́nu ah, ìwọ́ wa pé ah ìfẹ́ àbúkọ̀ láìkì àbáyẹn mo ń pàtì náà ẹjẹ́ kí láìkì ni ó ń pàtì bàjẹ́ sáà bí pàtì bàjẹ́ wọ́n ti tọ́ olóńgbà ó máa ń ṣe bàjẹ́ tó ti bàjẹ́ ọ̀rẹ́bì so ìwọ ma fà á sì bàjẹ́ ìwọ wọ̀rọ̀ sí nínú Kùránì tẹ̀rìtìlà tó bẹ́ ká tiẹ̀ ká dáadáa kódà tó o bá lo òun lárúbá kò bá àjọ òun mọ̀rìgàdì náà ló bẹ́ fi ká ká dáadáa kò bá àjọ òun àdàbí náà ló bẹ́ fi ká ká dáadáa bọ́lá wọn bá ti ní àká gbọ́ngún mọ̀ ká ń ìdó wa fọ́ níjù ni pé àwọn tó máa ń ka Kùránì báyẹn kó máa tó wá lóun fẹ́ ṣàdúrà ó máa ń lu Kùránì tó ń kà yẹn òun fi ń ṣàdúrà ṣe òun ṣàdúrà ní àbúrò mọ́lọ́wọ́n ọmọ ìṣeré tó níbi gbogbo aspect ìjó lè mú aṣọ sí pẹ̀lú islam ní ẹ̀rọ until we succeed akọ̀dí láti mọ lẹ́ẹ̀mẹ́ta islam until we succeed akọ̀dí láti mọ practice islam until we succeed àkàní mọ sí anyhow wọ́n tó bá ti ń ṣe anyhow ò lè succeed pẹ̀lú ẹ̀ tó o bá dákú lójú ọ̀nà wá déwájú ọlọ́run náà mo lẹ̀ nígbà ẹ wà àdúrà táwọn ṣe àdúrà islam ló kọ́ wa ládùúrà ni àbí ẹ̀fọ́ ìwọ̀n nígbà ń ṣe bẹ́ẹ̀ islam ló kọ́ wa ládùúrà náà awábẹ́ ṣe àdúrà tí kì kan mú tẹ̀sùbá kí lẹ̀bẹ̀ sí fa ya latif ya latif ya latif ya latif ya latif ya latif ya latif ya latif ya ó lè fa 130 ó lè fa 330 ó lè fa 1000 ya latif tọ́bá ní kí ló ń ṣe wọ́n wà ló ń ṣàdúrà náà tàbá ń sọ ilé ìrìnsì ó máa rò bí á ṣe ká tí wọ́n àwọn fa ya latif mọ́ ni ẹ̀rọ ká tí ní Islam tàbá tánabẹ́bí jọ Eh, àdúrà tó fẹ́ ṣe ìwọ kọ́ lè wá kọ́kọ́ ṣàdúrà náà ṣe bá ànábì ṣàdúrà ẹ kàn fún wa ní single evidence báyìí níbi tá a lọ́wọ́ sọ̀rọ̀ láàfin láti jòkó tó wá fa yálà tí ìbò yálà tí ìbò yálà tó wá fa one hundred and ten tó wá two hundred ó mọ̀ pé orúkọ lóun ń pè ẹni ó gbogbo àdúrà àwọn ànábì ọlọ́run ẹ bá kàn rí báyìí táwọn bá ṣàdúrà rọ́bànà wọ́n ti pò rọ́bànà yẹn orúkọ dání rọ́bù ọlọ́ tó bá ti ní rọ́bànà wọ́n ti pé ọlọ́run nìyẹn kí ló máa ń tẹ̀lé yìí Rabbana àdúrà ló máa ń tẹ̀lé Rabbana àfihàn ìdóríyà hasana wàfin àkhirati hasana wàkìrá àbàrà àdúrà ló máa ń tẹ̀lé tó o fẹ́ ṣe àdúrà náà mọ́kàn ṣe anyhow ṣé kò lè sọ sí ìdíní mọ́kàn ṣe bó bá ṣe rí tó béèrè pé báwo la Nabi sallallahu alaihi ti máa ń ṣàdúrà anábì máa ń ṣe àdúrà àdúrà anábì ní agbára anábì aṣàdúrà ó máa tẹ́wọ́ ìtẹ́wọ́ bá wọ yẹn adam adam ni adábì dùn ẹ̀kọ́ ọba ní ṣàdúrà ni so ìwọ bẹ́ ṣàdúrà ẹlòmíì ó kàn máa ó kàn rò bóyá ń kàn ní kákan mọ tẹ́wọ́ ni ó dàbí àwọn kan ní ilẹ̀ Yorùbá wa àbá àkànní bẹ́ẹ̀ ti wá ó ń tó wá bẹ́ẹ̀ tẹ́wọ́ àdúrà ẹ máa wọ kán o ìyí tá àná bíi mú wá ó dẹ̀ gbàdàn ó ní mọ̀mọ́ tẹ́wọ́ báyìí ó ní wọ́n tó bá ń tẹ́wọ́ báyìí yẹn o mọ iye oore tó ń bọ̀ lọ́dọ̀ ọlọ́ nìyẹn because o mọ̀ pé bóyá oore tó lọ́wọ́ fẹ́ fún ẹ tóbi gan tó tó bá lọ tẹ́wọ́ báyìí ọlọ́run wa fẹ́ ju odidi ilé fún ẹ ṣé odidi ọwọ́ ẹ̀ méjèèjì tó lè gbé ilé tó àfi tó hàn pé oore tó fẹ́ kọ́ lọ́run ti fún ẹ oore kónkó ló fẹ́ pé tó bá kọ́ ju báyìí á kàn bọ́ sínú ọwọ́ báyìí ni níwàá kò mọ̀ pé ìjẹ́wọ́ àdúrà yẹn lára àdáàbù dùá tá a kọ́ ni látọ̀dọ̀ àdàbùwà Muhammad sallallahu alaihi wasallam anábìnrin ọmọ bó ṣe máa ń tẹ́wọ́ ẹ̀ ní pé kó da méjèèjì papọ̀ báyìí bá níbi ṣe máa ń tẹ́ ẹni yẹn ìwọ ní torí kó ta nígbà lọ́dọ̀ Ọlọ́run orin yẹn ká tẹ báyìí ni torí kó lè dóore tó tóbi ẹjọ́ ká ní ilé náà Ọlọ́run bá fẹ́ jù fún ẹ láti sọ́mọ̀ ẹ̀ méjèèjì báyìí ni tẹ́wọ́ gbalẹ̀ ni ní pé Ọlọ́run jù ká fún ẹ láti sọ́mọ̀ àbí ok ó wá bẹ́ tẹ́wọ́ tó lè tẹ́wọ́ gba mọ́tò lọ́wọ́ náà báyìí ọ̀kadà kan jìnnà lè lọ́wọ́ gba ọ̀kadà báyìí báyìsíkù tó lè tẹ́wọ́ méjì gba báyìsíkù tó sí ọ̀rọ̀ àdúrà à ń tẹ́wọ́ kì í ṣe torí irú oore tó ń bọ̀ yẹn ká lè kó lè bọ́ sọ́wọ́ wà yí báyìí ẹlòmíràn kó fẹ́ bọ́ sọ́wọ́ wà yí ó fẹ́ bọ́ sọ́wọ́ yìí kó ṣé rí owó tá à ń tẹ̀yẹ̀ nǹkan tá a fi ń ṣe wájú ọlọ́run ni pé a fi ń ṣò ìṣtìkọ́ tàbẹ́nùn a fi ń ṣò pé ìrẹ́ ọlọ́run a yẹpẹrẹ ara wa o a rí ẹ pé wọ́n lọ̀gá o a rí ẹ pé wọ́n ni o tóbi ìwọ àwa ò já mọ́ nǹkan kan bí ìgbà téèyàn ń bẹ̀bẹ̀ téèyàn ń yẹpẹrẹ ara ẹ̀ ṣe é pé ẹni ẹ̀wò téèyàn kan bá ṣẹ̀ wá nǹkan àbí ẹ̀kan bẹ́ẹ̀ tó wọn kan lọ́wọ́ wa ẹnìkan wá dé pa imam ẹ fún mi ṣe àwọn ẹgbẹ́ rẹ̀ tó tàkà ah imam ha <laughs> àwọn àríwájú òṣìṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ó ní imam ẹfún ìtìlẹ̀ àrọ wọn ilẹ̀ ẹni ká rí wá ah imam ẹjọ́ torí ọlọ́run ẹfún mi fífi àrọ wọn ilẹ̀ inú àwọn mẹ́tẹ̀ ìtàkà ìjọta ẹjọ́ sàkálẹ̀ máa kọ́kọ́ dá lóhùn ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ torí ó lè di hundred naira gbẹ̀rẹ̀ gbọ́n ó pé ah ah ó sóbà ó ṣe kí ẹ máa wúra ah, ó jó jẹ pẹ́rẹ́ àrẹ ah ilé ìmàgbà kan ó máa rí ìbẹ̀rẹ̀ gbà ṣẹ́rí ìtumọ̀ ọwọ́ tàǹtẹ̀wájú ọlọ́run yẹn tó a fi ń yẹ pẹrẹ ní ọlọ́ ọwá ń ṣàdúrà rí báyìí ah, mi ò gbé ga o ṣe báyìí o ọlọ́run wá rí ẹbí ojú ń ṣe bẹ́ẹ̀ àwọn yorùbá rẹ ọlọ́run wọn ṣe àgbàdo àwa wọn ṣe àgbàdo àlékè àwọn ọ̀tá ògbọ̀rọ̀ àwọn ọ̀tá ògbọ̀rọ̀ ọ̀jọ́ kárí agbára ògbọ̀rọ̀ káwá o ìyọ́nà tó báyìí lè sùn láti pa ní àá ó wà yù bí wàá ní tó lọ́wọ́ bá yẹn lẹ́jọ́ ìyẹn ni ìmọ̀ náà fẹ́ á ní ìmọ̀ tẹ́tún wá rí à ń tẹ́wọ́ báyìí ànábì sallallahu alaihi wasallam kó tún wá ní bó ṣe máa ń tẹ́wọ́ láwọn àyè kọ̀ọ̀kan ìtara ìwà ọ̀rọ̀ rí mímbàr tó bá fẹ́ ṣe àdúrà torí pé rí mímbàr yẹn ààyè bí tánàbì ti máa ń pàṣẹ bí ìgbà tí kò máa ń dá sí ń pàṣẹ ogun ni ààyè ibẹ̀ yẹn tó bá máa ṣàdúrà ìkábà ìlú máa nà ó ń tẹ́wọ́ àdúrà rẹ̀ nìyẹn ó máa ìkábà ìlú tó bá ti ṣàdúrà lọ́wọ́ ìka ìlú wọn máa nà níbi àdúrà ọ̀tọ̀ làyè ó fẹ́ tẹ́wọ́ báyìí tó bá tí wọ́n fẹ́ tẹ́wọ́ báyìí náà ànábì àtúntẹ báyìí dàbí subhanallah tádùá yẹn bá tún wá ká ànábì lára ànábì àtúwá náwó yẹn sókè bá tún tẹ sókè báyìí ó ànábì ti tẹ ọwọ́ sókè báyìí tí gbogbo àlìkímbà tó wọ́dẹ̀ ti ń jábọ́lẹ̀ níbi tádùá yẹn kan lára pé ìwọ lọ́run àdéhùn tó ṣe fún mi kọ́ ibà ìwà àwọn ọlọ́run ṣe àdéhùn inú ó ti ká ànábì lára sallallahu alaihi wasallam ìtumọ̀ à ń tẹ́wọ́ àdúrà nìyẹn ìwọ dé ìwọ ní òun rárá tẹ́wọ́ àdúrà o àti kò tẹ́ báyìí wọ́n máa bèèrè lọ́wọ́ rẹ̀ pé evidence dà àwọn àtọ̀ dídà tí ó bá jọ á lọ gbé ṣe ń jẹ́ wọ́n sọ ń sì ní pé àdúrà tí mo wà nígbà ń ń tà ń sọ kọ́ yẹn àní tà ń sọ ní pé evidence wo ló ní kó o máa tẹ báyìí bó kí ló máa mú wa rí bí ṣe Islam tó hàn báyìí òun ni ká ní ìmọ̀ báwo la lẹ́bi ṣe máa ń ṣe é bó ṣe máa ń ṣe é rèé sábà mọ̀ yẹn tán wáyé tó ṣe máa ń ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ní ká mọ̀ yẹn ìtọ́lọ̀ bá ní ká mọ̀ ọ̀nà tó lè ràn wá lọ́wọ́ nìyẹn tàbí lè practice Islam a níbi ìmọ̀ gan gbogbo ń tàbá wa fẹ́ ṣe nípa Islam ẹ jẹ́ ká yẹ kó jẹ́ báwo lẹ́bídẹ́ǹsì ṣe gbé wa má fi tẹ̀lé anybody ìyẹn jẹ́ sọ̀rọ̀ ومن الأسباب المعينة على الاستقامة والدوام على الإسلام حتى الموت لا لا نكتب معنا ولو tàbí máa bẹ lórí Islam tí kò bí mọ́ wa lọ́wọ́ káwa mọ́ bẹ̀ tàbí máa bẹ nínú ẹni tó sọ̀fẹ́ ó ní kó ṣe pé kásìrọ̀tù díkìrì láàyè tààlà ẹ jẹ́ ká pọ̀ lẹ́ni tí a máa rántí ọlọ́run ṣe pé afẹ́ṣe ìsìláàmù ti rí sọ̀fún tàbí afẹ́ṣe fún Allah ṣẹ́rí wọ́n jẹ́ pé Allah lábẹ́ṣe fún yẹn ẹ jẹ́ kí ìrántí ọlọ́run yẹn wá máa pọ̀ lára wa ọ̀rọ̀ ẹnu wa kó jẹ́ tọ́lọ́run eré ẹsẹ̀ wa kó jẹ́ tọ́lọ́run ẹni bá rí wa táwọn lọ́bì kan báyìí ah! Ah, kò sí ọ̀tọ́ lọ́wọ́ ó kàn pé jẹnu yẹn kájẹ́ tí ó ké ẹni bá pàdé ọba ìtúwárí wa táà ń jẹnu ah, ó ṣe ń jẹnu yẹn ó ṣe ìrántí ọlọ́run lọ́wọ́ èèyàn mélòó ló máa ń jẹ tó máa ń jẹnu ìrántí ọlọ́run nínú wa sọ̀tánù ọlọ́run kò fi Islam kò fi kò fi ìmọ̀ nípa Islam kò fi ràn wá lọ́wọ́ a ní ibi zikrullah àdàbùsọ̀lá àbọ̀lá ó ثقيلتان في الميزان أو خفيفتان في الميزان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن قل كلمة méjì kan wà lórí ahọ́n báyìí ó sì fúyẹ́ lẹ́nu àmọ́ tó bá dórí òṣùwọ̀n lọ́dọ̀ Ọlọ́run ó hé sí gan ó dúró dé gbónà tọ́lọ́wọ́ bá yọ́ lútí káàmọ̀ tó subhanallah ibihamdihi subhanallah subhanallah ibihamdihi subhanallah ṣe àríkìyàn bá jẹ́ kí zikiru kó pọ̀ nínú ọ̀rọ̀ yìí èèyàn á kàn rí pé òun ò ní ní bóun ṣe máa ń ronú mọ́ àti tó wà mọ́tò mọ́tò náà kó tó gbé ìgbésẹ̀ àkọ́kọ́ ronú ọlọ́run náà pé tí mo fẹ́ gbé ìgbésẹ̀ tó jọ mọ́tò náà ṣá ṣe tọ́lọ̀ máa yọnu sí ni ṣe tọ́lọ̀ máa tọ́lọ̀ bá fẹ́ràn ni kẹ́tọ̀rọ̀ tó zikiri náà kájẹ́ kí ó pọ̀ nínú ìṣesí wa anábọ̀ Muhammad sallallahu alaihi wa ta'ala sọ fún pé ana inda dhanni abidi bi ọlọ́run ọba ibi tí ẹrú na bá fi ní ilẹ̀ òjò máa bá ìlú ọlọ́run bó o bá ṣe bí ọlọ́run sọ́kàn bẹ́ẹ̀ náà ni a ṣe wà ojú tó bá fi wo ọlọ́run ọba ẹ̀ bẹ́ẹ̀ náà wà á ṣe máa bá o wá kó pé irú ojú wo ló fi má ṣe lọ òye ti pe kíní ọlọ́run òun náà ni kíní ẹ̀ òun náà àmánà ìdá zọ́nà àbìdì bí ìtumọ̀ rẹ̀ ni pé tó o bá ti rí ọlọ́run lọ́ba tó tóbi tó ń fojú ẹni tó kékeré wo ọlọ́run níjọ́ tí wàá bá gba ẹ̀san ẹ̀ náà ẹ̀san orú nǹkan tí wàá gbà nìyẹn àdébùsọ̀lá àtọ́lámọ́ lọ́wọ́ níbi wà á nà má àrùn ọlọ́run ni mo wá máa ń bẹ pẹ̀lú ẹrú mi ìdá àdàkàrọ̀ ni tó bá ti rántí mi tó ẹ tó bá ti rántí ọlọ́run ọlọ́run àmọ́ wà pẹ̀lú ẹnìyẹn gbogbo gbà ó ní báyìí láti àkẹ́rọ̀ ní ibi yẹ́mùsì ọlọ́run ní tó bá ń finú ọkàn ẹ̀ rántí èmi ọlọ́run tí ó gbàgbé ní gbogbo gbà tí ó pé ní ọkàn ẹ̀ báyìí ọ̀rọ̀ ní pọ̀ ọlọ́run àmọ́ òrùn báwo láti rí ọnu ọlọ́run báwo láti rí alìjẹ náà báwo láti rí àforíjì ọlọ́pàá Allah subhanahu wa ta'ala káàdé bí sọ pé fi mẹ́lẹ́kì zakartu fi mẹ́lẹ́kì khairun min tó bá rántí mi báyìí ní public èmi náà rántí ìbá pọ́blìkì màjú ara jẹ́ àárín àwọn màláìkà tí wọ́n lóore dúró pọ́blìkì jẹ́ lọ ṣe ẹgbẹ́ nísìnyí bí ọ̀rọ̀ tà lásán lọ́wọ́ báyìí Allah subhanahu wa ta'ala ẹni public láti sọ yìí everybody wà ń bí gbogbo ara ń gbọ́ gbogbo ara ń rí tó bá ẹgbọ́ ọ̀rọ̀ ọlọ́run náà là ń sọ tó dọ́kan ọbẹ̀ ẹ̀kọ́ náà gbogbo àti sọ̀rọ̀ gbogbo wa bẹ́ẹ̀ náà náà máa wa náà níwájú àwọn màláìkà pé ẹ̀rí títì yẹn ẹ̀rí community muslim community náà wà mẹ́ ṣé

wọ́n ní títà bá fẹ́ kírun ká mẹ́kọ̀ tó ìrùn wa tá à ń kí à ń kí pẹ̀lú jẹ̀mọ́ àmọ́dá sí kálẹ̀ gbogbo wà bá fẹ́ kírun wa à ń kí pẹ̀lú jẹ̀mọ́ kẹ́rì nǹkan yẹn àkọ́kọ́ ni pé ó máa mú ẹsẹ̀ wa dúró ó máa tún wá jẹ́ kí ìsìláàmù wa lè gùn lẹ́nìí débi pé insha Allah orí ẹ̀ ló láìpẹ́ ìtàkùnlé lórí because à ń wà pẹ̀lú àwọn ẹni táwọn náà ń ṣerú nǹkan tá à ń ṣe anabuwa muhammad sallallahu alaihi wasallam hadisan bẹni sọ ibùkọ́ muslim in hadith abi hurairah radiyallahu ta'ala anhu wa an sahaba tajma'in abu hurairah ló gbọ́dọ̀ ní sallallahu alaihi wasallam sọ pé àpèjúwe ìrun wákàtí mara ó dà gẹ́gẹ́ bí náhàrán ó dà gẹ́gẹ́ bí ààyè bí ká ní swimming pool odò kékeré arábìnrin yẹn bí tẹ bá rí odò kékeré kan ó wá wà níwájú ilé yín odò kékeré yìí oníkálukú wá ń lójoojúmọ́ ó wá ń wẹ̀ ń bẹ̀ mara ó máa wẹ̀ ń bẹ̀ láàárọ̀ tó bá tún dibi one atúnwẹ̀ tó bá dibi four sí four thirty sí five atúnwẹ̀ tó bá tún dibi àsòrún wọ̀ atúnwẹ̀ ó tún lọ wálẹ̀ atúnwẹ̀ gbogbo lọ sùn arábìnrin tó bá ń ṣe wí lè ǹjẹ́ ó láìkìlì jírò ẹnìyẹn máa ní bọ́dí odò ẹ̀sùn tó láti kò ní bọ́dí odò ẹni tó wẹ̀ five times in a day tó pọ̀ tó láti ìdá ṣe ẹ̀kọ́ jìnà kó ní adábísọ̀lá àtọ́lá ó ní bẹ́ẹ̀ ni ìrún wákàtí mara àwọn àṣírí yamhu Allahu bihinna al-khataya waz-zunub ọlọ́wọ́ bá máa ń fi àwọn náà pa ìṣẹ̀rẹ̀ báwo láti fẹ́ máa mójútó fi jàmáà ní kí wọ́n máa pinnu ìwọ́sí wa ní hòtẹ́ẹ̀lì wọ́n máa pe irun ìwọ sì wà pẹ̀lẹ́ nìkan tó ń bá sọ̀rọ̀ wọ́n máa pe irun ìwọ lọ pẹ́ nìkan ní boyfriend tó mọ̀ pé Islam gan gbé èdè ìlẹ́jẹ́ rojọ́ tó pẹ́ nìkan ní girlfriend òun ló ń bá chat òun ló ń bá sọ̀rọ̀ lórí fóònù òun ló ń bá ṣe gbogbo ẹ̀ lásìkò tí irun ti tó. ọlọ́kùnrin kan wàmínà àtúbà lọ́wọ́ tí a fi wà Islam táàdẹ̀ fi lè sọ sí ìtẹ̀lú Islam wa táàdẹ̀ fi Islam ó ní pé annakuna ma'a salihin wa annakuna ma'a sadiqin wa annakuna ma'a ahli al-haq ó ní pé gbogbo ìgbà ẹ jẹ́ ká mọ̀ wà pẹ̀lú àwọn ètò ṣe pé thinking ti wọn náà ọ̀rọ̀ báwo làlìkí àmọ̀ wọn ṣe fẹ́ dà làwọn náà mọ̀ ọ́rùn nígbà wọn náà mọ̀ ronú pa ẹni pé báwo làwọn náà ti fẹ́ sọ̀tì àwọn tá máa mọ keep company pẹ̀lú kó dáwọn ṣe pé irú ọ̀rọ̀ tán máa máa sọ ọ̀rọ̀ bí ọlọ́run sọ pé ànábì sọ pé ọ̀rọ̀ bí báwo la ti fẹ́ wà lùdẹ́ náà ọ̀rọ̀ báwo la ṣe ní wọná ọ̀rọ̀ báwo la ṣe máa bọ́ lọ́wọ́ bá wa dáadáa kó jẹ́ pẹ̀lú àwọn tá a mọ̀ keep company wọn nìyẹn ó bọ́ra lọ sí ìta ẹni tí ó bá lọ ń dúó déédéé ó wá lọ ń bá àwọn èèyàn tí ò dúó déédéé ní ṣe fáwọn ará náà ìwà mọ́sán sílé kan wọ́n máa ní àgùntàn àgùntàn tó bá bá ajá rìn kí ló máa ṣe ó máa jẹ̀gbẹ́ ṣẹmọ́rìsì ni ordinarily àgùntàn ìran àgùntàn ò kí ń jẹ ìgbẹ́ ẹ lè rí ibi àgùntàn tí wọ́n máa jẹ̀gbẹ́ ṣùgbọ́n ajá òun máa ń jẹ̀gbẹ́ òun kò sí nǹkan tí ò lè jẹ náà ajá wa ń lọ bá ó nọ́mà tágùntàn náà bá ń lọ lọ́tọ̀ òun lọ jẹ ewé àbí nǹkan tó bá máa ń gbogbo tí àgùntàn bá ti wá láti máa bá ajá rìn lọ tájá bá tẹ̀lé níbi tọ́jọ́ bá ti ń rìn náà láti mọ jẹ̀gbẹ́ tó ibi tó bá ti ń jẹ̀gbẹ́ yẹn àgùntàn náà ní mọ wò náà ó lápá wo ni pé ntọ́ rẹ̀ mi ń jẹ kémi náà mọ jẹ kí ni wọ́n jẹ́ ẹ̀. àbí bá dákan introduce ẹ̀ sí ìwọ náà ó dẹ̀ wo kí ni ìwò ó dáa ju koríkojú wọn jẹ lọ ó náà kémi náà tẹ́ kí ẹ̀ ó ti jẹ̀gbẹ́ nìyẹn kódà ká ló jẹ́ kó wá jẹ́ mọ́ ó ti jẹ̀gbẹ́ àpèjúwe tá ń sọ ní èmi àti ní náà àwọn tàbí fẹ́ mú ní ọ̀rẹ́ ó pàtàkì ó anẹ́bìsọ̀lá àtọ́lá ó ní àrọ́júlú aláàjí ní kọlílẹ̀ fàlìyàndòr àhàdókùn mọ̀ ní kọlẹ̀lò ní èèyàn everybody every individual orí tó máa ń ṣe ní tọ́ọ̀rẹ́ rẹ̀ bá ń ṣe ìwà tọ́ọ̀rẹ́ bá ń wù nìyẹn náà máa wù ìrìn tọ́ọ̀rẹ́ bá lárúbá sọ kí ní pẹ̀pẹ́ asọ́hìbú sàáhì wọ́n ni ẹjọ́ máa ń pè ní ọ̀rẹ́ báyìí ọ̀rẹ́ máa ń wọ́yàn lọ ni ọ̀rẹ́ ó máa wọ́ ẹni tó wà náà ìwọ tó dúró ní ní fine ẹwọ́rú gádùn ìtawà yìí ìwọ náà àgbà mi kí lájọ́ sọ látàárọ̀ ọlọ́ ẹ̀lọ́ àjámọ̀ ìrun àwọn ń sọ̀rọ̀ à mo wá gbé ọmọ ẹ̀wọ̀n olóṣó mo wá gbé lọ mo wá gbé dé kíní kan náà wá gbé kíní kan náà wá gbé ẹ ṣiṣẹ́ ọ̀rọ̀ yẹn jọra wọn àbí kò jọra wọn tẹ́lẹ̀ pé kò jọra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ yẹn ṣé wọn fẹ́ni tí wọ́n ń gbọ́ irú eléyìí tó bá wà pẹ̀lú àwọn tó ń sọ irú ọ̀rọ̀ jámọ̀ gbogbo eléyìí tó bá ti ń jòkó bẹ̀yẹn náà lọ́jọ́ alákọ̀ọ́kọ́ wọ́n á rí pé ìtí ẹ̀ máa kọ́ pé á irú ọ̀rọ̀ wo leléyìí ó máa rí pé á irú kí leléyìí tó o bá ti kí ẹ̀ tó tún dijọ́ kejì tún lọ bẹ̀rẹ̀ wà ní kíjọ láàpọ̀ ò ní bá wọn contribute because ó Nàìjíríà but aláàpọ̀lọ́ iṣẹ́ ọ̀yẹ́ tó ti dákẹ́ tí wọ́n náà tún wà mẹ́jọ lẹ́gẹ̀ẹ́jì ìjọ lẹ́gẹ̀ẹ́ta wáyà wọn láàpọ̀ contribute ni pé ah, kí ọmọ olóṣù yẹn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ náà ó ti ń béèrè bọ̀ nìyẹn hmm. tó bá yá àwọn aṣọ ọgbẹ́ni àìwò ah, tí já sí ní o mọ̀kan tó ń jẹ́ bẹ́ẹ̀ kìnnìkan kìnnìkan tó bá yá bẹ́ẹ̀ jẹ́ ìbò làwọn ọmọ olóṣù yẹn níbo náà máa ń wà <laughs> tó bá ti ń béèrè mo náà máa ń wà òdì wàhálà àwọn amáyà ah, wọn lọ́fíìsì phone number ló kàn ní ẹ̀ phone number ẹ báwọn ní ẹjọ́ máa ń get number wọn ó ti wọlé àbó ti wọlé tó bá ti ní contact ọmọ olóṣù ẹyọ kan lọ́wọ́ wà ní two hundred because báwọn guys yẹn ṣe máa ń pass ọmọ olóṣù síra wọn làwọn ọmọ olóṣù náà máa ń pass àwọn guys náà síra wọn ó wù àárín wọn lọ nìyẹn ìwọ náà di ẹni burúkú ní ọlọ́mọṣẹ́ wa lẹ́nu burúkú. ó wà connected ojú ọ̀nà ṣẹ̀fà. ọ̀nà ọlọ́mọ connect wa máa wọ̀nyẹn burúkú but àmì tà ń ṣe yẹn òòràn o àmì yẹn kàn já àdúrà ni in tó àti síwájú ni pé irú èèyàn ló fẹ́ mọ bá rìn ta lọ ọ̀rẹ́ ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ yẹn ìwà ẹ̀ kò sọ́gbọ́n òun ọgbọ́n dá sí wàá múra rẹ̀ láti gbọ́dọ̀ owó ta ló fẹ́ mọ bá sọ̀rọ̀ ta lè ní ta ló fẹ́ mọ gba ìmọ̀ràn lọ́wọ́ ẹ̀ ìbá nínú kíláàsì ta ló ń jòkó tì ta ni tí ìjọ̀kan bá ṣẹlẹ̀ ta ni ẹjọ́ mọ́ ń dámọ̀ràn níta ọdún máa plan pé àbí ah, aká lọ meet lecturer yẹn kan tó ti ní explain bí aká lọ sí kíní kan wà á di pé wà ibú ọmọlúwàbí tí wà jẹ́ nìyẹn tó bá sí ìdòkò jẹ́ kí ẹyí sọ lọ́wọ́ ìwọ̀ ọ̀gbẹ́ni kọlí burúkú ẹ̀kọ́ kọ́ àjú àkọ́ kò jáde jàre tó bá ti ń níwú àwọn èèyàn bẹ́ẹ̀ tó ń bá wọn rìn wàláì tí wà fi gbé lẹ́tọ́rà ṣùgbúlẹ̀ tí wà nìmọ́ ní ẹgbà ó ní náà pa lẹ́tọ́rà àwọn èèyàn ń rèé fún lẹ́tọ́rà sọ̀tàrọ̀ láàrin mùsùlùmí wọ́n ibi títí níyẹn ti máa ń bẹ̀rẹ̀ kò dédé bẹ̀rẹ̀ lójijì ó máa ń bẹ̀rẹ̀ bí irú àwọn òun ènìyàn kì kan fún wọn lóbi ẹsẹ láàrin ìnáfọ̀ agbègbèdàgbé yìí ó wà very very important èmi àti gbọdọ̀ máa ronú gan nípa irú ìyẹ̀wò la máa ń bá ní ẹ wo àwọn àfáà tí wọ́n ń ṣe ìbàjẹ́ àwọn àfáà tó máa ń ṣe gálàbí tó máa ń gbé orí àwọn èèyàn ọmọ ń lo ṣogbo owó lọ́wọ́ ṣe yọ kìí ṣe gbogbo wọn náà máa ń mọ kí nìyẹn láti bẹ̀rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń bẹ̀rẹ̀ ní kí n torí kí mo fẹ́ kọ́ pa ìsinmi àwọn pẹ́rẹ́ǹtì wọn tó mú ọ lọ sọ́dọ̀ àwọn àbá wọ́n mú ọ lọ pé ẹ bá wa kọ́ ọmọ yìí ní ẹ̀kọ́ náà sọ ẹ̀kọ́ wọn àti sọ pé ẹ bá wa kọ́ ọmọ yìí ní ogun wọn àti sọ bẹ́ẹ̀ ẹ bá wa kọ́ ọmọ yìí ní kéwù níbi tọ́pọ̀lọpọ̀ wọn ti wá mọ́ mí tó bá yẹ pé ní tán lọ fi sí lọ́dọ̀ bá lè jẹ́ olóògùn tó jẹ́ ògùn jì mí tó jẹ́ abìjà sàrànlá tọ́mọ yẹn bá máa jáde kí ló náà máa jẹ́. elégbèjì àdó e, e, e, elégbèjì àdó elégbèjì àdó àmì ìdógbò eléyìí o. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ táwọn míì nù wọn níbi àwọn ọ̀rẹ́ tí wọ́n ń bá rìn lọ́dún wọn kó kínní yẹn ọ̀rẹ́ náà mọ̀yá kan pé wò ayé yóò ṣe lù báyẹ̀ o òṣèlú báyẹ̀ o ayé là ń sọ yìí àràgbé ní ayé yóò èyí gbọ́dọ̀ tó àwọn òwò àwọn àgbàlọ́ ẹ̀ká tẹ̀sù àgbàmọ́lẹ̀ ni ohun tó bá ti ń bá rú wọn rìn irú àìdí àtúmà bọ́sùn náà lọ́pọ̀lọ́ ni tí wọn náà bá wọn bá wọn tó ibi náà wọn sọ lọ́sọ̀rọ̀ bọ̀ ọlọ́run ni ohun olùbọ́lágbára ohun ló máa ń ṣe ohun ló lè ṣe òṣìṣẹ́ tó lè ṣe àfún nìkan ẹjọ́ báwo ni ẹ náà ṣe máa rí

bọ̀ ilé ìfọmọ́ pé ṣàgúlákà ayé òsìmọ́lẹ̀ olómi ilé mẹ́jẹ̀wẹ̀ oníkìníkanlé àwọn tí wọ́n máa porúkọ àlìjẹ̀nù tí wọ́n náà pẹ̀lú èdè làrúbáwá ọ̀pọ̀ tó ti ń pe ṣàgúlákà ayé òyìn ọya tó ti ń pe gbogbo ẹ̀yẹn èdè yẹn náà wà pẹ̀lú lárúbáwá èyàn lè pọ̀fọ̀ náà pẹ̀lú lárúbáwá tó má jẹ́ kí lárúbáwá yẹn tẹ̀ lárúbáwá language lásán ni èdè ni èyàn lè fi ṣe everything tó bá fẹ́ bó ṣe lè sọ pé ní orúkọ jésù èdè wọn nìyẹn in jesus name èdè wọn nìyẹn lárúbáwá rẹ mẹwàá o bàbá ni bismil masih èdè wọn nìyẹn lárúbáwá ìwọ wá tó wùn jẹ tó pé bismil masih Now, èyẹ́ pé bismil masih ó sì mashallah máa kọ́ ọ̀nà ìlà rẹ̀ èyẹ́ kan wáde ó wá ní in jesus name wọ́n kọ́ oh, may god forbid àwọn ọmọdé láì nínú ṣètàlù àdínì nínú ṣètàlù àdínì ó ti gbálẹ̀ kan but wọ́n fi èdè lárúbáwá wọ́n fi ṣe kí ni mẹ́yẹ̀ kan fi lárúbáwá kó ẹ lómi ọbẹ̀ lárúbáwá language ni èdè ni in tó bá fi ń pè ló máa dájọ́ in tó bá dẹ̀ fi ń ju ìfáwọn èèyàn ló máa dájọ́ tó èèyàn kan lọ lé jẹ́ wù pòrúkọ kí nìkan fún ẹ̀kọ́ ní kókó wọ̀kúrùnú máa sàrẹ̀ kí wà pẹ̀láwọn olóró ayà Kùránì ló sọ bẹ́ẹ̀ fún wa pẹ̀láwọn tó dúró dídí tó bá ń wọ orúkọ àlìjẹ̀nú ó wà pẹ̀lú ní lárúbáwá òbí yẹn ṣe lè gbẹ́ bọ́ lọ sí ìgbà mẹ́ta bẹ́ẹ̀ làwọn lárúbáwá náà ń gbé tiwọn ṣíríkù gidi tó máa dé kọ́kọ́ wo ṣìgìdì tọkọtaya sigidi dáàmọ́ sigidi èrè kékeré láì ìka akọ ìka abo sọ́mà gbọmọ́ra wọn sọ́mà fi òwú dúdú lárúbáwá wọn nírú ẹ̀ ìjọba yẹn dá wọn fẹ́ yà wọn máa kọ̀yìn síra wọn wọn àwọn olóòdúdú òwú lárúbáwá wọn ń ṣe rú ẹ̀ ọ̀rẹ́ ìdèfẹ́ wọn kojú gbogbo ẹ̀ láti èdè tó tó má dẹ̀ máa pa gbogbo ọ̀fọ̀ táwọn bẹ pa èdè lárúbáwá ló máa fi pa ṣùgbọ́n gbàgbọ́ pẹ̀lú èdè lárúbáwá bí nǹkan bá ń sọ wọ̀kúrúnú máa sàdùkì ẹjọ́ ìgbésí ayé wa ẹjẹ́ kájẹ́kú wà lórí qala Allah kájẹ́kú wà lórí qala rasuluhu kájẹ́kú wà lórí qala sahaba anábì já mọ̀ pé sọláàtọ̀ anábì ni inna minan nasi mafatiha lil khairi maghaliqa مفاتيح للخير مغاليق للشر انا بلا وين كان بيو nínú àwọn ìbájọ́ sórí ayé مفاتيح للخير مفاتيح للخير àwọn báwo lórí ire ṣe máa bá ẹni kejì náà máa bá káàkiri kí lẹ ọ̀gá orí ire tí ẹ̀dẹ̀ ṣe lórí ní kó tẹ̀lé tọ́lọ́run tó bá dẹ̀ ti rítọ́ náà tẹ̀lé wàlá tansa nasibaka nínú dunya ìpín ìtẹ́ta fún ẹ̀nà ayé náà mọ́ gbàgbé ẹ̀ ó lọ skul wọ́n náà tó lè máa fi ṣe kíní kan one or two things tí ó lè haram tó lè halal tí wàá fi máa rí one naira two naira one thousand one million ó sábúrú mẹ́ àmọ́ wàbtẹ̀rì mimma ataka Allahu daral akhirah ń tó gbọ́dọ̀ fi wá ilẹ̀kùn kọ́kọ́rọ́ tó ń jẹ́ ní kó mọ̀ sí ẹlọ bí oore tó bá lọ kírun kó máa dẹ̀lá ẹjẹ́ bá lọ kírun tó yá sòrò tító ó tún dòru bí ẹjọ́ wa ní oṣù ẹ̀kan náà ó tún jí ẹ ìta mẹ́múnà ẹ̀gbẹ́ brọ́dà Abdullah ó yá kìyàmúlé kìyàmúlé ẹ ti yẹka kírun yẹka ẹnẹ́fìlà àbọ̀nkẹ́ lórí fóònù yẹka ẹnẹ́fìlà ẹ tún kírun tán ó dá sọ dùhá ẹjẹ́ ká lọ ẹnẹ́fìlà dùhá ẹ tún ka ilé ibi kìíní abẹ́ bímẹ ẹ̀jẹ̀ ká lọ mọ tẹlifíṣàn ẹjọ́ gbé iṣẹ́ kà ní sùkúl lẹ́nu ẹjọ́ lẹ́tọ̀ ọ̀dẹ́ gbọ́ lẹ́nu ẹ lọ síbẹ̀ ẹjọ́ lọ ṣe tàbádùn màálùmáà kí ni wọ́n gbọ́ sáǹdì ọ̀rọ̀ lẹ́kṣọ́rà yẹn èmi jẹ́ disagree pẹ̀lú kíní kan wáyé tó disagree mo ro wáyé mo ro wáyé àná kò kọ̀dá èmi ro wáyé èmi ro wáyé ilé yẹn tí yẹn máa ń bá rìn nílé yìí but ẹni tó ń bá rìn tó dé orin tó ń kọ sí ẹ létí báwo ló ṣe fẹ́ ní girlfriend báwo ló ṣe fẹ́ ní boyfriend báwo ló ṣe fẹ́ ṣe yahoo báwo ló ti gbọ́dọ̀ lówó sánàlá ẹwọ ní ìtọ́já ilẹ̀ ẹgbẹ́ mẹ́ta ìlú abẹ́kúta mìíràn àwọn ọmọ seventeen eighteen nineteen seventeen nineteen twenty àwọn ọmọ kéékèèké kìnnìkan wà ní kìnnìkan àwọn ọmọ rẹ mùsùlùmí gbogbo ọmọ rẹ mùsùlùmí ilé kéwú náà tó ti pàdé subhanallah ẹ máa wò pé bí wọn kó wọn bẹ níwọ̀n adẹ̀lẹ̀ máa kọ́ ní ìjọ tó da káwọn ìjọ ọmọ kọ́ wọn fún ara wọn lórí gbogbo ẹ̀ náà kọ́ la máa sọ fáwọn ọ̀tá ń kọ́ wọn náà kọ́ wọn kàtí òdà wọ́n lè kọ́ wọn gẹ́gẹ́ ọ̀tọ̀ ní ìdẹ́jọ́ but ọ̀tọ̀ làwọn tó ń bá ìta yóò bá jẹ́rẹ̀ báwọn náà ṣe ń múra wọn ní girlfriend àwọn amú girlfriend kan nínú àwọn ọmọdé kéèké inú jẹ́ girlfriend wọ́n mú girlfriend kan nínú ọdẹ mú yẹn wọ́n gbé orí ẹ̀tọ́ wọ́n gbé nínú kòkò kí ló dẹ́ ṣe wọ́n fẹ́ sùn wọ́n fẹ́ ṣòfò owó kí ni yẹn ò déédéé ṣẹlẹ̀ ń taari yẹn kò déédéé ṣẹlẹ̀ èyí tó jẹ́ kó wáyé bẹ́ẹ̀ ó ti láwọn ọ̀rẹ́ kan tó ti jọ rìn gbàdọ́ máa tú wọ́n nú ó ní orí péjì kan lórí social media ó ní àwọn ti tọ́ fi ń kọ́ àwọn ní ògùn owó èyí táwọn sọ̀rọ̀ nìyẹn wáyé tó ń asosiéètì ààrẹ mọ́rú péjì bẹ́ẹ̀ kò sí péjì kò sí islamic péjì sí àwọn péjì pọ̀ náà tó lè wọ́n fóònù wá gbọ́ lẹ́tọ̀ wá kàǹkan gidi wá tó yá kébí tó ti ṣe lẹ́tọ̀ ló fẹ́ ó wà tó yá kébí tó ti máa ń kọ àwọn right up ni ó wà tó máa kọ nǹkan gidi fún ẹ until we succeed a agbọdọ máa bẹ pẹ̀lú àwọn èèyàn tó yanjú o àwọn sàhábà rẹ̀ wà lọ́la yàrá yìí ọ̀gẹ́ tó wá succeed láyé làwọn sàhábà táwa náà bá fẹ́ wá rìnrìn àjò gbèsè ayé wa a gbọ́dọ̀ máa wò wọ́n kọ́ṣù ọkùnrin wa wò wọ́n kọ́ṣù obìnrin wa wò wọ́n kọ́ṣù àwọn owó wa fáìn àmà ní yúùtù lọ́pọ̀lọpọ̀ wa student ni wa gbogbo àwọn sọ̀hábà tó lọ́nà àrí ní ẹnu ọmọ ọmọ sixteen seventeen eighteen báwa àtàjọ fún ìjọ ọ̀pọ̀lọpọ̀ wa twenty là wà náà àwọn tó wà ní sixteen seventeen eighteen ẹ lọ́wọ́ wọ́n gbà kí ni wọ́n ṣe Islam pure Islam al-Islam al-mustaqim ọlọ́run fún ọ̀rọ̀ àwọn ọlọ́rọ̀ ọlọ́run kò fún wa ní àpọ̀lẹ̀ Islam ọlọ́run kò jẹ́ kí a lè dúró lórí Islam bákan náà lára nǹkan tá gbọ́dọ̀ wá ṣọ́ra wa fún kọ́lọ̀ kó máa ran èmi àti yín náà lọ́wọ́ ó ní pé ilé ọmọ ìyá mi la tabtar wala tahman ala nafsik a lè rí ni wọ́n máa fi ń sọ yìí ẹni já ti máa wo rẹ̀ sí alhamdulillah àwọn kan táfà sọ pa níbi sọ̀tìdì wọ́n ní ká ní iman wọ́n ní ká múra sí tawhid wọ́n ní ká múra sọ̀rọ̀ ìbádà wọ́n ní ká mọ̀ tẹ̀lé súnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní kára ànábìyàn tó epo ń lólè làwá kára ànábìyàn tó epo ń ní ó lè jẹun tí a dúró ti wá ó lẹ́n tá a lè mọ òun kọ́ ṣe ó lẹ́n tọ́lọ́ lè wo ti ẹ̀wọ̀n alára ẹ bá a ṣe ń sọ ìyá wa ẹ̀gbẹ́ yóò dà pé mi ti wà òkè àrànlá ó ti wà òkè o ó ti ṣe kí lágbé èyàn ti wà òkè kéèyàn tó lè wà òkè ó ti jọ tó bá tó ti ó àwọn olè ṣìnà mọ́ ẹ́ àárín ẹni tó ń lo nìkọ́ọ̀bù ni ó ti lo nìkọ́ọ̀bù ẹgbẹ́ lẹ́yìn tó lo ìjáàb ó lo ìjìnbáàb ó tún fi ìjáàb sórí ó tún lóògbé àti bí o ó ti wà ọ́kẹ́ àbí wà ọ́kẹ́ òjòjò bá kún lọ́wọ́ àkójọ kó jíjọ kó wà ọ́kẹ́ àmọ́ ń gbà táàrò pé lè ní ìsìnkọ́ọ̀mù àrẹ àkíwà lòúdà agbógunú padà pa ilé ìwé ẹ̀sí adàlẹ́ ní ẹgbẹ́ subhanallah àwọn egungun yẹn lè súnà súnà alù súnà ee sàlàfíà ee sàlàfí súnà sàlàfí ariwo tó ń pa nìyẹn àìmọ irun wọn lẹ́kọ̀ọ́ wa mẹ́rin àdéhùn ọ̀dídé after ten fifteen years ìgbà tá a padà máa rẹ̀ ń tàn sọ yìí kí ẹ wọ ṣòkòtò dé bàrà àdúrà àwọn ẹ̀fẹ́ bá pàdé ẹ̀ lójú ọ̀nà òun àtàwọn ọmọ amúgbó ẹ̀fẹ́ ìjọkún òun ló tún lágbára jù wọn lọ òun ló dẹ̀ ń pariwo súnà súnà sàlàfíà sàlàfíà kíní kan ariwo tó dẹ̀ ń pariwo lálùsúnà ni gbogbo àwọn àdúgbò wọn báyìí gbogbo wọn ló mọ̀ lálùsúnà ni àkójọ káwọn yẹn gbádùn gbogbo àwọn ìmọ̀mọ́ àdúgbò wọn ti dà wọ́n láàmú gbogbo àwọn ọ̀dọ́ àdúgbò wọn ti kó aláàbá gbogbo wọn súnà ni ó ìmọ̀ àwọn ẹ̀rọ sọ pé ah ṣé súnà yìí náà wá ní tó báyìí àmọ́ sọ̀hánà ìgbà tí a parí ayé rẹ̀ ń bọ̀ ló jẹ́ sí náà tí gbọ́dọ̀ mọ́ pọ̀ nínú àdúrà àdúrà ọ̀bánà náà sí ìkọlọ̀bánà bàdà ilé ha ní sáà kájọ́ tó hábùlà náà min ladunka rahmatan innaka antal pọ̀ nínú àdúrà eh, gbogbo nǹkan àdábì fi lọ ọlọ́run tó wá tó bá níbo Muhammad sallallahu alaihi wasallam pé wàlọ́wùlá an sàbàtìnáàjà làkọ̀dìkì ìtàtẹ́rùkànù ilé ìlú ṣe án kọ̀nìyà ọlọ́run yà nàbì tí ò bá ń ṣe pa wà la mú ẹ dúró ni àwa la fún ẹ ní asaba àwa la fún ilé ìlú ṣe án kọ̀nìyà ọlọ́run yà nàbì gan díẹ̀ ló kù ìwọ ti bẹ́ẹ̀ dára wọn. ìwọ tó ti bẹ́ẹ̀ ṣe tán ní kó máa ṣe ọlọ́wà ni ah kálọ̀ bá wà lọ dánrú ẹ̀wò ni ilẹ̀ tó bá lọ níbẹ̀ ni la azakunẹ́ẹ̀ka ọlọ́lá àbájẹ́kiri ànábì kò tẹ́ ìyá kan ìyá yẹn dé ìfàlẹ̀ àyá sí wà dé ìfàlẹ̀ màmá o ní kú ò ní ìjìyà tó ní agbára ni ọlọ́run náà tó ń na fi rà ànábì ò tún wá ní rí ẹni tó lè ràn ọ́ lọ́wọ́ tó lè gbà ẹ́ lọ́wọ́ wa. a máa fi àyẹn jẹ́ òdẹ̀lẹ́ni jáwá bí jẹ́ àyà ń bẹnu Suratul Isra Quran chapter seventeen àyà seventy three àbí seventy five four to seventy five àbáyà yẹn mi tọ́lọ̀ bá lè mọ sọ fún ànábì pé tí o bá ń ṣe báwa la mú ẹgbú ìwọ gan ti fẹ́ yẹ tí ó yẹ kémi àti wá fọkàn báyìí lórí ara wa tẹ́ pé a ní láti mọ ṣe nǹkan tí a mọ búùsì wa àwọn nǹkan tí búùsì ìgbàgbọ́ wa ẹ̀rí ìgbàjáde mọ búṣẹ̀ náà ni pé ìmọ̀ ṣẹ́rí ìmọ̀ ìsìláàmù dùn téèyàn bá ti ń gbọ́ lágbọ̀ tó ń gbọ́ téèyàn ń kà lákàtúnkà téèyàn ń lẹ́yìn ká ní lẹ́kṣọ̀ náà ló ń gbọ́ tó ń gbọ́ dáadáa ká ní o ti mọ sí dáadáa fún rẹ tó ń ka dáadáa òkè english text náà ni máa kà tó ń kà bó bá ṣe ń ka ìwà máa rí pé islam lójúmọ́ ní àmọ́ shine lójúmọ́ ní àmọ́ neat lójúmọ́ ní àmọ́ mercy lójúmọ́ ní àmọ́ beautiful lójúmọ́ ní àmọ́ dá lójú ẹ ajẹ́ kí ẹ̀rọ wa continue lórí ẹ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ ní artist gbogbo wa nìyẹn tẹ́rí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tó fẹ́ distract wá pọ̀ o ó pọ̀ o ìwọ tó bá jọ́kùnrin tó fẹ́ dúró dédé tó bá lò fẹ́ ṣe girlfriend ó lò fẹ́ ṣe nǹkan kan àbí bá tó márì àwọn ọmọ tó fẹ́ wọ pátá lásán náà pọ̀ nínú àdúgbò yìí tó wà nínú skul wọ́n pọ̀ tó wà nínú àdúgbò wọ́n pọ̀ tó bá public bus wọ́n pọ̀ tó bá lọ kò síbi tó wà tó sí rí wọn orí fóònù lásán tó bá kàn ló wà lórí social media ah, ó tẹ̀ ti dáná wọ́n mọ̀ gbọ́n wọ́n mọ̀ sọ̀jẹ́sì ẹ̀fún ẹ lójoojúmọ́ ni wọ́n lọ́wọ́lá àǹfààbàtì náà dá lápọ̀dìkì ìtàkẹ́rìkà ilé yìí ṣe àǹkọlẹ̀ ìlà ẹ̀wù bá tí gbogbo àwọn ọmọ tí gbogbo àwọn ọmọ gbogbo wọn ti ń bí nìyẹn abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala lè wọ́n kọ́ra wà ìfẹ́ yìí fọ́lẹ̀ kó mọ́ ṣàmú ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan wá Ah, nítorí àsìkò ẹ jẹ́ ká dúró báyìí àbẹ̀pá question and answer àti ìgbẹ́ kí o káà tó tún padà lọ sí àdúgbò rẹ̀ أبلغ الله سبحانه وتعالى بمنه وكرمه وعلمه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت

indikator jiwa dan membawakan jiwa ma'rifat diri jiwa ia jiwa hadirkan diri jiwa ma'rifat diri menjadi dia nolola jiwa nolola kita jadi dia bawakan dari nawasi jiwa dia tak boleh jiwa semua jiwa itu juga dibawa nanti ada jadi jiwa jiwa untuk jiwa ini ada jiwa atau ada jiwa yang jiwa sára ti ọba wà tó sì wọn wọn ti fi ṣe lọ́wọ́ ọba ọjọ́ ìfẹ́ sára ti ọba ìwọ̀n tó ti fi ṣe lọ́wọ́ ọ̀sẹ̀ tó bá wà lọ́wọ́ tó bá lé wọn fún ẹni tó máa tẹ̀lé ọlọ́wọ́ ọba tó sì máa tẹ̀lé ìfẹ́ lára sára wà lọ́wọ́ ọba bákan náà ni kí a tó ọba tó máa tó tẹ̀lé ọwọ́ náà ní àwọn tó máa wá lára tó bá tó tẹ̀lé ọba ọba àti ìfẹ́ ìgbà kan lára sára wà lọ́wọ́ ọba tó máa Dia adalah dia adalah nah, membawa membawa membawa sini. Kita adalah kita ini itu membawa Cara itu itu Nah, Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Tapi ya Allah, ya Allah di ayatnya peramal, kalau Allah seperti juga tuh. Tapi uang tak berjalan tanpa hijrah, apa tanpa ya Allah. Bahwa ini sangat berlaku. Maka Tuhan ini dibuka di kain wangan dua puluh awal puluh lama nígbà tí a lè ṣe àdúrà nípa lè nípa ipò ní àwọn ọmọ wà ní ìgbà yẹn. Òkè tí a mọ̀ jọ̀mọ́ ṣe wọ́n àwọn ọ̀tẹ̀wọ̀. Náà bára kàlà. Náà, a ní bá tù. Ìjọba ìlú. Wọ́n á ń bọ̀ sí ọ̀rọ̀ ìlú àwọn ọ̀tẹ̀wọ̀ sí ìsàlá wa. Now, السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله. دور مثال على ذلك جسم جسم جسم جسم ولكن أكثرهم لا يعرفون لا يعرفون اسمع جماعتكم على دي اها Thank you. bóyá ká tẹ́wọ́ ẹni lè lọ sí náà rẹ̀ lè ṣe òǹtà ká tẹ́wọ́ mọ̀ àbí ilé ìmọ̀ ní ìjọba pé àtẹ̀wọ́ sí orí ìṣẹ̀lẹ̀ ní ìgbà yàrá. ó ti yóò ṣe báyìí báyìí. Eh, wọ́n ti bèèrè ẹ̀ ẹ̀ ó ti yóò àwọn ọ̀rọ̀ kan ti sọ nípa yóò gbọ́ ààbọ̀ yòókù ló gbọ́. aleykum salaam ẹjọ́ dẹ̀ rọrí bá tẹ́wọ́ káwọn sọ̀rọ̀. ẹjọ́ ẹmú wáìkì wálẹ̀ ká lè gbọ́ yín ẹmú wáìkì wálẹ̀ díẹ̀ rẹ̀. Okay, irun rírọ́. Okay, okay, okay, okay. Sorry. Náà, nígbà tí àbí ẹni sọ sí náà. Àwọn olùsọ̀rọ̀ ìgbésà àti ìgbésà àwọn àwọn ọ̀dọ́ ní ìgbà tí ó ń bá a ní ìgbésà àwọn àdúrà tó máa ń taari àdánwò fún yàn àrí náà kò sí àsìkò mọ́ ẹ̀ka ọ̀nà ọ̀rọ̀ tí wọ́n bá ní ìbéèrè tó bẹ́ kí wọ́n ti ní ìdílé ọjọ́ mi lára tí wọ́n ti lè sọ fún wọn. ìṣàlá àkókò tó tẹ̀ lọ́dọ̀ là ló rọ̀ ọ́ láti lè wò. láàrin ìgbà àwọn ti sáà jùlọ tókè jẹ́dá tó mọ̀ máa fi ìrànlọ́wọ́ àrùsọ̀lá àdúgbò àti ilé àwọn ìbéèrè tó pọ̀ látọ̀dọ̀ àwọn bọ́ra jù wọn ìbéèrè tí mo wá kọ́ pínpín fẹ́ẹ̀sì lórí ẹ̀ o ní ìbéèrè tí mo gbọ́ àtòrí ẹ̀rẹ́ ni ìbéèrè brọ́dà àti ọjọ́kó wallahu a'lam mo lérò pé bóyá àwọn òtètè dé bóyá àwọn ló jẹ́ fẹ́rù pé bóyá àlàyé tá à ń sọ nípa àtijẹ́wọ́ ẹ̀ bóyá à ń sọ̀rọ̀ ara wa mo dẹ̀rù pé bóyá tó tún wá bí ìṣẹ̀wọ̀n fáwọn ẹlòmíì máa ń kàn dẹ́mù ká bẹ́wà dùn àwọn àwọn tí wọ́n bá kọ̀ndẹ́mù ká tẹ́wọ́ àdúrà àìlẹ́kọ̀ọ́ nípa Islam dáhùn sọ ọ̀nà nìyẹn torí pé sábàtà orinlẹ̀ ika nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tá ànábì bá ń fi dùá ànábì máa ń fi kíni jama ó máa tẹ́wọ́ ànábì tẹ́wọ́ fún rẹ̀ àwọn sàhábà radwanullahi ta'ala alayhim àwọn náà máa ń fi kíni ọmọ tẹ́wọ́ so àkọọ́lẹ̀ tá a ti wá látọ̀dọ̀ wọn yẹn níbẹ̀ náà ni àwa náà lágbọ́dọ̀ dúró so ìtawà náà wá fi rìnlẹ̀ òní kété èèyàn bá ń ṣe àdúrà èèyàn máa ń ṣe kíni èèyàn máa ń tẹ́wọ́ a kọ̀ndẹ́mù kéèyàn ò tẹ́wọ́ àdúrà so pẹ̀lú eléyìí láti máa rí pé ìfi títẹ́wọ́ àdúrà rìnlẹ̀ súnà tàlàfíà rìnlẹ̀ jẹ̀wọ́n súnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ẹni bá dẹ́nu sọ̀rọ̀ àfọlá ń sọ àdìsí gbogbo àtàbá ní forty hadith al-arba'un an-nawawiyya ó kan yòdìrú sáfà ó ti ṣe ìrìn àjò tó àṣà àṣà irun orí rẹ̀ ti bú ó ti wà dọ́ọ̀tì débi pé ẹni tó bá wà ní condition yẹn ẹni tọ́lọ̀ ń ń tètè gbàdúrà rẹ̀ anábìwá ni bọ̀tẹ́ tá sọ wà màtà haram oúnjẹ rẹ̀ tó ń jẹ oúnjẹ haram wà haram aṣọ rẹ̀ tó ń bọ̀ aṣọ rẹ̀ aṣọ àrọ́bù ni anábì wọn sọ̀rọ̀ yẹn lọ anábì wọn ni yẹmúdu yàdé yí ìlà sàmà ó wá ń tẹ ọwọ́ rẹ̀ méjèèjì lọ sí sàmà nítorí wọn ti pé nature àdúà ẹ̀kọ́ àdúà ni pé a máa tẹ́wọ́ méjèèjì lọ sí sàmà anábì lọ́kùnrin wọn pariwo pé àrọ́bù ni wọn pariwo olúwa o ń tọrọ tó fẹ́ ń tọrọ tó fẹ́ anábì ni gbogbo tó sì jẹ ni haram ń tó ń wọ̀ ni haram ní to wọ̀ ni haram báwo la dúró àrùn ẹni bẹ́ẹ̀ ṣe fẹ́ gbà so eléyìí fi rinlẹ̀ fún wa pé sunna nabuwa muhammad sallallahu alaihi wa sallam oníkàṣe kí ni ka yẹn ya wa fa wa máa fọwọ́ yẹn bọ́jú àbí àní fi ahadith níbi tó gbé edé fún wa òun ó máa ń tẹ́wọ́ àdúrà

gbogbo ara wa so tó bá ní ká fọwọ́ pa nǹkan ìyẹn la rí evidence oníká fi pa kò dẹ̀ níká fi pa ojú kí ló níká fi pa gbogbo ara wa ìyẹn ló fi jẹ́ súnà tàbí Muhammad sallallahu alaihi wasallam oníká fẹ́ wà dùà àmọ́ àmọ́ nù súnà fi ọwọ́ mọ́jú ìyẹn bẹ́ẹ̀ bákan náà awárí àwọn bíi ẹyọ kan méjì kan náà sàhábà dùà nà àlẹ́yìn tó ike táwọn bá fẹ́ wà dùà wọ́n tún wà mọ́ fọwọ́ ṣùgbọ́n àwọ̀ ọdọ́dọ́ àwọn ẹ̀mí inú àwọn sàhábà tí wọ́n pọ̀ nígbàtà máa ń ka sàhábà tó over 100,000 sàhábì a ní more than 100,000 sàhábì akọ̀wárí ẹ̀kan méjì táwọn ṣe kò lè fi di evidence lórí gbogbo wa ló fi ẹ́ pé èyí tó bá súnà tàbíwá Muhammad sallallahu alaihi wasallam ni pé ká tẹ́wà dùá tàbádẹ̀ tẹ́wà dùá ká ṣàdúrà wa tí a bá fẹ́ ní alẹ́ láti ṣe àwọn àfikáàrù wa tá a máa ń ṣe ká fi ọwọ́ náà pa gbogbo ibi tọ́wọ́ bá lè dé ní ara wọn ọlọ́run mọ́ṣà fún wa ní àgbọ́yé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ọlọ́wà ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ tí ìmáàmù bá ṣe kútbà lọ́wọ́ ǹjẹ́ àwọn jàmáà tí wọ́n bá ń bẹ lẹ́yìn rẹ̀ tó bá di àkókò tí ìmáàmù ṣe dùá tí ìmáàmù wa nà ìka báyìí tó fi ṣe dùá ǹjẹ́ àwọn jàmáà tí wọ́n máa tẹ́wọ́ hálù tá a máa wà nínú ìrun júmọ́ ò ní pé a máa ń wà lẹ́yìn ìmáàmù a máa ń gbọ́ kútbà ìmáàmù táàsì gbọ́dọ̀ máa sọ gbólóhùn kankan àrí evidence fún ilé ṣùgbọ́n ìjẹ́ kan máa wá tẹ́wọ́ àdúrà yìí ìjà wá rí evidence fún bẹ́ẹ̀ látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa pé a máa tẹ́wọ́ ni àbí wọn a ti ẹ̀ máa sọ̀rọ̀ lẹ́yìn sallallahu alaihi wasallam ó ní pé tí ìmáàmù bá ń ṣe kúgbà lọ́wọ́ wọn gbọ́dọ̀ sọ gbólóhùn kankan alẹ́ yàrá kọ̀ọ̀kan yìí ẹlẹ́ẹ̀kejì èyí tó lè mú wọn sọ̀rọ̀ oníká nàbì àbí ẹni tó bá jẹ́ imam kó wá direct question sẹ́ni tó ń gbọ́ kúgbà irú eléyìí ní tó fún lè mú sọ̀rọ̀ nìyẹn ìyẹn sì ní ẹ̀rí látọ̀rọ̀ nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tá nàbì ṣe kúgbà lọ́wọ́ tọkùnrin kan wọ tó wọlé sínú mọ́sálásí ìgbà tó dẹ̀ wọlé ó jòkó sáré àwọn jàmá bó ṣe wá jòkó yìí ló bá kẹjòkó wa dájú kọ lórí mímbà náà ni ti yan náfílà ni ọkùnrin yẹn náà dẹ̀ dá nábì lóhùn tó ti bó ṣe wà nínú jàmá ó wá ní rárá mi ò tí yan náfílà ànábì wa ni dìde kó kí irun rákà méjì tó bá ti kí rákà méjì ó wá jókòó padà ọkùnrin yìí ti dìde ó kí irun rákà méjì so tẹ́ni interaction bá fẹ́ lọ ajẹ́ láàrin jàmá láàrin imam sí ẹni tó bá dájú ọ̀rọ̀ kọ nínú jàmá kò gbọ́dọ̀ wá látọ̀dọ̀ ẹlòmíì sí ara wọn kọ́lọ́mọ́sá fún ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so àmọ́ evidence lórí káwọn jọmọ́ kọmọ tẹ́wọ́ àbí lórí pé kí wọ́n máa ṣe àmì nígbà tí ìmáàmù bá ń ṣe ọgbà lọ́wọ́ kọ́lọ́mọ́sá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n nígbà tá ní ká máa ṣe ìrántí ọlọ́run ká pọ̀ ní ìrántí ọlọ́run tẹ́tí ogun akóra wa jọ kájọ máa wí lápapọ̀ náà ni eléyìí náà àmọ́ àkọọ́lẹ̀ tó gbé wa nírú àwòrán báyìí láti ọ̀dọ̀ nẹ́bùwá Muhammad sallallahu alaihi wa sallam níbi tó lékè nínú ọ̀rọ̀ àwọn àfa torí ọ̀rọ̀ táwọn àfa níbi gbólóhùn asọ̀ láàrin ara wọn àbí gbólóhùn ìfanfa láàrin ara wọn lé lórí òní irú eléyìí àmọ́ èyí tó lékè tó sì lálàáfíà ó ní pé kó ní kálukú máa ṣe ìrántí ọlọ́run tiẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ tèmi náà máa ṣe tèmi àṣepapọ̀ yìí èyí tó lálàáfíà lọ́rọ̀ àwọn àbá ni pé àdáadáalẹ̀ ọwọ́ àwọn èèyàn ni ọlọ́mọdé àṣọ ẹni àti kọmọdé àṣọ wa kọ́lẹ̀ wallahu ta'ala a'lam. wọ́n tún wá bẹ́ẹ̀ nípa ká máa rọ ohùn lẹ́yìn imam ìyẹn ni at-tablighu khalfa al-imam ìyẹn ni pé ìmáàmù kírun ó wá sí Allahu akbar kíkà máa kẹ́nìkan máa gbé pé Allahu akbar ẹni ìjẹ́lẹ̀ ní àkọọ́lẹ̀ ọlọ́kùnrin alágbóyọ̀ rẹ̀ ṣe rí ọ̀rọ̀ yìí ní ká dúró lórí ẹ̀ dáadáa torí àìmọ̀ kan wọ̀ ọmọ alọ́wọ́ gan anábì sallallahu alaihi wasallam gbogbo ìgbésí ayé rẹ̀ tó fi kírun wọ́n rọrùn lẹ́yìn ànábì yìí àfi ẹ̀ẹ̀kan wọ́n rọrùn lẹ́yìn ànábì àfi gbáwó ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan ló dẹ̀ ṣẹlẹ̀ yìí wọ́n tó ṣẹlẹ̀ yìí ó ní tóbi kí dẹ̀ tóbi yìí anábì sọlọ́lá àlùsọ́lá ó rẹ ànábì ìjọ náà ìrí rẹ̀ tó wá rẹ̀ yìí ìfáàkọ́ ti kọ́kọ́ ní kí jìbìrì ìlú máa lọ kírù fáwọn kí Abubakar ti dípò dẹ̀là àǹkọ́ máa lọ kírù fáwọn ohun anábì ò jákè mọ́ anábì wá wá láti wá kírù bó ṣe wá ń kírun àwọn jàmá lẹ́yìn ò lè gbọ́ ohun anábì sallallahu alaihi wasallam tánàbì bá ti wá ṣe Allahu Akbar Abubakar Siddiq òun dúró dẹ̀gbẹ́ ànábì òun gbọ́ but àwọn jàmáà tó wà lẹ́yìn àwọn ò so bí Abubakar bá ṣe wá gbọ́ ohun ànábì sallallahu alaihi wasallam òun ló wá ń tún ohun yẹn pè ló ń transfer ẹ̀ sọ́dọ̀ àwọn jàmáà ó ń dájú pé nínú ohun ànábì àtòhun Abubakar ohun ta làwọn jàmáà ń gbọ́ so Abubakar yìí ń bá ànábì gbóhùn sókè káwọn jàmáà lè mọ̀ pé ah, ó ti sọ pé Allahu Akbar náà èyí tó ṣẹlẹ̀ rí tó fi wáyé a jẹ́ pé necessity yìí olóṣe kí ni olóbi náà káwá béèrè lọ́wọ́ ara wa tí necessity bá bá tó bá bí nǹkan a lè ṣe àbá lè ṣe ó máa make sense àbí kò ní make sense adẹ̀bá ṣẹlẹ̀ àrùn for time tabalẹ̀ nìkan tó ń bọ̀ nísìn irú táyì dáwà yìí ó wá gbé umbrella wa ó make sense àdúgbò make sense kí ló dé tó ṣe lọ umbrella òórùn mú òkè òjò ń rọ̀ èèyàn kan gbé umbrella wa ó bá mu àbí kò bá mu why òjò ń rọ̀ àwa wà ní six thirty a.m. òjò ṣú lèmi tó máa rọ̀ èrì ló rẹ̀ yọ èrè o máa ṣẹ́ kalẹ̀ nígbà yẹn akàn wá sí fájì ni akàn rẹ nìkan tó kàn ju ọmbrẹ́là tó tóbi ni ó kàn gbé bọ̀ wá sí masjid ni ẹjọ́ tá a bá rí gbogbo wa máa dojúbò àbá ní dojúbò wá ìta ṣe dojúbò kíkí ni nẹ́sẹ́sìtì tó ṣẹlẹ̀ ló fi gbé ọmbrẹ́là ok pé àjẹ́jì rẹ̀ bá ṣe wáyé nìkan tẹ́lẹ̀ máa bọ̀ báyìí kó wá mú lamp rechargeable lamp kó wá tàn tó bá ti wá tàn yẹn kó bá fi wo lẹ́rẹ́ kó ẹgbẹ́ ibi tó bá tàn lọ́sí yẹn ló ń gbé ẹsẹ̀ sí à gbogbo wa máa dojúbò àbá àti dojúbò why abnormal ni àbárí abnormal ni lóde ṣé ẹ rí irun tàǹkì àwa márùn-ún kírun ìmáàmù níwájú àìsàn ìmáàmù wa ń gbóhùn sókè àti ń gbọ́ tàbárí jẹ́ nìkan tó wá ń gbé ohun tó tún bá ìmáàmù ohun tó yẹ tó make sense jù wa ẹgbẹ́ báwo ni pé ah, ah ok agbọ́ pé ìmáàmù ti ń kí kí ló ti wọ́n tó wọ́n bá ìmáàmù ṣá gbóhùn ìmáàmù ni àbí kí ló ṣẹlẹ̀ ṣẹ́ni tó bí kíní wa ni àìmọ̀kan ignorance ignorance tó bí ni pé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí believe pé bóyá lára ìlànà tá a fi ń kírun lára ìlànà tá a fi ń kírun òun ni kẹ́nìkan wà gẹ́gẹ́ bí n tán máa ń pè nílẹ̀ Yorùbá ní làdáni wọ́n dẹ̀ gbà pé iṣẹ́ ti làdáni yẹn òun ni tí ìmáàmù bá ti di Allahu Akbar kóun náà máa ṣe sẹ̀mí aláàlùmọ́nà àmìlà Rabbana Allahu Akbar Allah níbi tó dín tẹ́ ẹ bá dé àwọn àdúgbò míì tẹ́ ẹ bá kírun tẹ́nì kankan ò bá ṣe ìjọ ń pè ní làdá nìyẹn wọ́n tún wá ní à ah, èmi ò mọ́rùn gbọdọ̀ àti òun ta kí tí ò ní làdá tí wọ́n bìí pé irun gbọdọ̀ ní làdá ní meanwhile làdá ní ìfẹ́ ń sọ yẹn làdá ní ìfẹ́ ń sọ alẹ́ àdánù òun náà sọ di làdá ní tán bá ní bàbá làdá ní ìyẹn ní pé bàbá oní àdánì bàbá tí máa ń ṣe àdánì ṣẹwárí tó ń pè ní àzáànù gangan nínú kíw ó ní irun tá a pè kódà kò ń ṣe kọ́mọ̀ ìkọ́mọ̀ orúkọ tiẹ̀ ní ìkọ́mọ̀ irun tá a pè ó kọ tiẹ̀ ní àzáànù dóò arígbítà nẹ́bì ti lo àzáàmì tó kó ìrun pípé àti ìkọ́mọ̀ sínú àmọ́ ká máa bá ìmáàmù pé ń tó ń pè kìí ṣe àzáàmù kìí ṣe ìkọ́mọ̀ ibù nínú tíra orúkọ tá a máa ń pè nù tíra ó ní àtẹ̀bùlíìgù kí ni mo pè é tẹ̀bùlíìgù náà ń pè é yéé dà àwọn tẹ̀bùlíìgù onídàáde o tẹ̀bùlíìgù ọmọ tẹ̀bùlíìgù tẹ̀bùlíìgù ni pé ó gbèdé ògógó tó tẹ̀bùlíìgù ni ìyẹn ni pé ohun ìmáàmù tí ò dọ́ ìlú àdìpọ̀ bà lágọ̀ ìyẹn ni pé mẹ́sẹ̀gì tá a fẹ́ pass láti ibì kan àwa fẹ́ bà lágọ̀ rẹ̀ débẹ̀ ìyẹn ni pé a fẹ́ gbèdé e ibẹ̀ yẹn tẹ́lẹ̀ tí wọ́n bá gbé méjèèjì yẹn láti bí ìlọ síbẹ̀ a máa ní ẹni yìí ló bá wa ṣe tẹ̀gùlíìgù rẹ̀ dé ọ̀dọ̀ àwọn tó wà ní ibẹ̀ yẹn so làdáni táwa ń pè yẹn tẹ̀gùlíìgù tí ó ṣe oníjọ́ tí ohun ìmáàmù ò bá dọ́dọ̀ àwọn èèyàn kóun wá bá wa gbé ohun ìmáàmù dé ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn jẹ̀mọ́ náà tí jẹ̀mọ́ bá ti wá ń gbọ́ ohun ìmáàmù ìníṣálì ṣáà ní ìtẹ̀gùlíìgù mọ́ ìyẹn ló fa àwọn al-a'imma al-arba'a كالإمام أبي حنيفة والإمام مالك والإمام الشافعي والإمام أحمد بن محمد بن حنبل عليه رحمة الله أو مالين قالوا قولوا لي بيرا ونو نيرو شيء لونيرو ibu ni imam malik rahim allah lọ́rọ̀ wọn le jù àwọn gbà pé ẹni tó bá ń ṣe làdáni yẹn tá ń pè làdáni ẹni tó bá ń ṣe lẹ́yìn ìmáàmù wọn ni kò nírun ṣe mojú táwọn bí wo àwọn fojú kó tún ṣeré lórí irun téèyàn bá dẹ̀ ń ṣeré lórí ìrun ìrun ṣe kí ni ìrun bàjẹ́ so bí a tó ń lọ́wọ́ sí báyìí èèyàn tó kírun lọ́wọ́ alhamdulilayi lọ́mù ti kírun lọ́wọ́ kí ló ṣe yìí ẹni tó bá ti ṣerú kan báyìí lórí ìrun ìrun rẹ̀ ṣe kí ni ṣùgbọ́n jẹ́ kí ìwọ́n tó ti tẹ̀ bílíìfù náà ó ń ṣeré ni because a nídìí nǹkan tí ọ̀rẹ́ ò dàbí ẹni tó lọ gbé ọ̀mbrẹ́là nígbà tó ń òyọ tó dóòdẹ̀rọ̀ tẹ́lá wà bí ní ó ń ṣe nǹkan tí ò mílíkì ọlọ́run kó ṣàánú àkókò oníṣẹ́ wa o gbogbo àwọn tábà máa ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ kọ̀rẹ́kẹ̀ ọlọ́run kò wọn tó wá ní ṣe wallahu wọ́n láwọn àdúrà la máa ṣe fún abẹ́ àwọn olójú burúkú àwọn èèyàn burúkú ẹ jẹ́ dún ní máa ayatul kursi kájẹ́ kó kó anábọ̀ sallallahu ó lẹ́nu bá tó so ká jẹ́ kùrìsí kó pọ̀ nínú àdúrà wa kó lè àwọn ọ̀dọ́rọ̀ bíi fàlà kó lè àwọn ọ̀dọ́rọ̀ bíi náà ká kó pọ̀ bákan náà gbọ́dọ̀ أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق ẹ jẹ́ ká jẹ́ kó pọ̀ nínú àdúrà wa tó bá pọ̀ nínú àdúrà wa bí إذن الله تعالى àtàtú ni gbélépọ̀ tá ni gíní kan mẹ́ta nìkan gbogbo náà èèyàn máa ń lò pé sọ́ọ̀tà bá lè mọ́ ṣàbúrú fáwọn gbogbo ẹ̀ làwa ti lò lọ́nà tọ́lọ́ yẹn ọ̀nà tó mọ̀ fi àbúrú kan wa àkín wá tọ́ka wa sí àyíbá mọ́ tabalẹ́ni tí ò tí ì mọ tíra pẹ́pẹ́ pé ní hishman muslim lárúbá rẹ̀ nìyẹn ìwé tó di ìṣọ́ mùsùlùmí yorùbá rẹ̀ nìyẹn citadel òyìnbó rẹ̀ nìyẹn ọ̀ọ́ká pé ní play store ó ti wà mẹ́ english wà mẹ́ arabiya wà mẹ́ yorùbá nìkan ni mi ò pọ́n tí ìgbé sórí play store mi ò mọ ní o wọ́n lè ti wá gbé síbẹ̀ o àmọ́ mi ò mọ̀ but english wà mẹ́ lárúbá rẹ̀ wà mẹ́ ká lọ download ẹ̀ ká go through àwọn content ẹ̀ irú àdúrà tó bá rò pé o fẹ́ fún ọ̀rọ̀ kó dẹ̀ ní tó jẹ gbèsè irú àdúrà wo ló mọ ẹni wà mẹ́ ṣe pé àwọn tó máa láwọn ṣoògùn gan oògùn ọ̀nà tó jẹ gbèsè máa ń ṣe jáde gbèsè tán èmi rò wà lọ́dọ̀ wọn <laughs> àbíbáwọ̀ yìí bá bá bìyànjẹ́ nìkan náà mọ̀ aláwọ̀ tààlà ẹ àwọn ìbéèrè yìí alákọ̀ọ́kọ́ àdéhùn mi làkó fún mi wọ́n ní ṣé sísà. ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ṣé sísà tó lè fẹ́ ẹni tí kò ní ṣe mùsùlùmí tó wá ṣàjẹ́ òkun pé ẹni sùúrù ẹni sùúrù tó wá ṣàjẹ́ òkun pé òun ò ní sí lọ́wọ́ ní ti ẹ̀sìn ìyá mi pé àmà àpá yóò mọ̀ wà nínú ìdíje mú wọn àti aleluya. Ah, Muslim sister kò gbọ́dọ̀ fẹ́ lómi abẹ́ni tó bá jẹ́ mùsùlùmí. Òfin ọlọ́run ni ẹnu sọ́rọ́ tó bá para. Obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ lómi abẹ́ni tó bá jẹ́ mùsùlùmí. Even in fact, ẹ̀rọ kẹ́ńtà sọ́ọ́ ni pé wọ́n yóò promise pé sísà yà á mọ̀ ṣe Islam kódà kó tún promise fóun máa ṣe islam kútù ó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe islam tó bá ṣe islam tán tí islam ẹ̀ dẹ̀ clear kó ti di muslim ìgbà náà lẹ́tọ́ ní fẹ́ ara ẹ̀ ọlọ́wọ́ ààrẹ. tó ìjọba ẹ̀rẹ́ fi wọ́n ní ṣé ó dà lẹ́yìn ìgbà tí a bá ṣe àdáhùn kan ká tún á mọ̀ bẹ̀rẹ̀ lábọ́ ní ẹni tó pè wí fún ọkọ̀ pé Eh, àlákì ayélujáfófó àdùkọ ìwọn àdùbà àdùtò àlákì kìíní kan ẹgbọn ọkọ ẹgbẹ àbàtù àlàáfíàfíà. musa yálò àlà alálò eh, àlà alálò àlà ẹmọ làbìrà. alálò eh, àlà ẹmọ làbìrà. àlọ́kọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ wá ń dà méjèèjì papọ̀ tó tún wá dà pé bóyá a tún ṣe bọ̀ láàrin ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìṣòro láti fàájì láàrọ̀ lẹ́yìn bá ti pè wọ́n mọ́ kẹ́lì kan tó wá tẹ̀sẹ̀ fún microphone kó wá wọn ti wá sí pé ẹ̀yin èèyàn mi ohun ọ̀dà inú sàárè ló ń wá ó wá kọ́kọ́ ti wá sí láti fi tàwé èèyàn yìí ó ti pé wọ́n ti rìn sọ̀rọ̀. bára sọ̀rọ̀ àfikún ọlọ́run kò ṣàlékún àgbẹ̀rẹ̀ ti fún ọgbọ́n àwọn tá a ti ní alú láti kẹ́kọ̀ọ́ nípa Islam asahabi yorùbá ní Abdullahi bin Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu wa an sahaba tajma'in ìgbà tó dàgbà tó dògbò ojú tí wọ́n ń yọ wọn lẹ́nu ọmọ kéwù wọn tó wá mú sábà mú wọn ni àwọn àjọ ń lọ àwọn ayé àti mọ́sálásí kan ibi wọn ti ń sábà lá lọ́wọ́ wọ́n sábà lá sáwọn ní mọ́sálásí ǹjẹ́ káwọn yẹn lọ́bílà wọ́n ti gbọ́ nìyẹn tó ń pariwo kò kárí àlọ́ àlá alálùwàlẹ́ mọ́lámìíràn.

àwọn ọmọ kéwà lọ́gbà Muhammad Abdullahi Muhammad al-Khattab al-Atara so àwọn kí ní àgbọ̀dọ̀ ṣọ́ra wa ẹ̀sìn Ọlọ́run lábẹ́ ṣe pàdé ìṣọ́ ìṣẹ̀lẹ̀ mímọ̀ ní pé á ah, kí ló tún wá burú nìyí mọ́ ní wá ṣe àjọ ẹ̀sìn wà là ń sọ̀rọ̀ pa ẹ̀ á sọ̀rọ̀ pa business ìwọ irun tá a fẹ́ sọ yẹn àwọn sọ̀ ábá náà wà ní àsìkò yẹn anábì náà dẹ̀ wà lásìkò yẹn káwá fẹ́ wọ pé ẹlòmíì rẹ̀ mú kíní gan yá ẹgbẹ́ bí wàá wọn sọ ọba òjò tó bá ti pẹ̀lú báyìí wọ́n lọ mọ́sálásí ni àìmọ̀ kọlọ́míṣọ́ dọ̀tọ̀ wọ́n ń pẹ̀lú gan mọ̀ lọ́mọ́sálásí ìbá àwọn sọ̀hábà rẹ̀ dùwọ́n lọ́yìn tààrà rẹ̀ ìkọ́ mọ̀ náà máa ń gbọ́ngbà míì tí wọ́n fi mọ̀ sálébù wa mọ́sálásí ìbọn sínú táwọn ti gbọ́ yé o ní pé náà fílà tá a máa ń yàn síwájú òun ilé ló fi lọ́lá jù kájẹ́jì ni kájìyàn sọ̀gọ́rọ̀ wọn ilé náà máa wà lọ́sẹ̀ ọmọ yẹn náà fílà ìkọ́ mà tí wọ́n bá bẹ̀rẹ̀ báyìí kálukú kan máa jáde nínú ilé wọn ni wọ́n máa jáde wọ́n máa jáde wọ́n máa jáde ń bọ̀ wá bọ̀ nìyẹn ń bọ̀ wá mọ́sálásí so irú àwọn olóbẹ́ máa pa máwọn sọ̀rọ̀ àbàgbé wọ́n ti máa ń jòkó kalẹ̀ nínú mọ́sálásí so kọ́nà kó fún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ so tí a bá fẹ́ ṣe Islam ẹjẹ́ a máa bira pé bò lànà ti ṣe ìwọ tó bá dé ní wọ́n ní kàn dẹ́mu sí àwọn àgbàlagbà àwọn bàbá fẹ́ pé ẹgbẹ́ ọdún náà fi ṣe nígbà tó má bèèrè lọ́wọ́ ẹ̀ aláwọn sọ̀hábà náà jẹ́ wọ́n ń pè nǹkan tó máa bọ̀ wá kí ni wọ́n ń ṣe kọ́ ọmọ nǹkan tó máa jáde ní kí ló dé tá ànábì wàá sọ fún bíláàlù èyí kúrò láti máa bí màá nábì sọ́wọ́ àbá ó yà rẹ̀ bíláàlù tó wọn pa àwọn kan lóró ju ni ó yá máa pariwo kó máa pariwo ìsáàdìlú bílúwúdú ìsáàdìlú bílúwúdú fa sọlá àtàtàtúkọ́ fa iná àgbọ́gbẹ̀ látọ̀dọ̀ muhammadin sallallahu alaihi wa sallam ẹ tá a gbọ́dọ̀ wá ronú sí kí ni ẹ́sẹ̀sì inú tá pè gan àbí kí ni súnmọ̀ hayya ala salah kí ni súnmọ̀ rẹ̀ àdáhùn jọmọ́ kí ni súnmọ̀ hayya ala salah hayya ala salah hayya ala al-falah ala al-falah ẹjọ́ kí ni súnmọ̀ ẹwà kírun ẹwà sóríire ìgbàtà á ní sáà sóríire tán nínú ìjọ́lọ̀ òun rẹ̀ kọ́mẹ́ǹdì

tàwárò pa ṣẹ̀ṣẹ̀ ní láti mọ̀ ṣe kò kárí àlò àlá kó tó dìde èyí tá sọ pé fún àyẹn ò tó nìyẹn kò wà sọ̀fíṣẹ̀yìn ọba bá rẹkọmẹ́ndì yẹn kò ṣe kí ni kò tó wa nìyẹn àwa bí dìde tó bá padà yá rí àpò ẹ̀fẹ̀ kan jáfì ń pè lẹ̀ ẹja mọ̀ kò kárí àlò náà sọ̀tọ̀ ó dá gbàṣẹ bẹ̀rẹ̀ sí ní ẹ̀ǹdẹ̀ ńlẹ̀ inú sàárè lórun wá wà o kò sórun wá ní ayé orun díẹ̀ láwá ní ayé o ìyá ara ogbó ẹ̀yìn ẹ̀ dìde ìyá bàtà ayẹ̀ yìí náà ń kọ́ èyí tó fi síwádìí túmọ̀ as-salatu khayrun minan nawm kí ni túmọ̀ yìí tó bá ṣe ìtọ́lọ̀hún rẹ̀kọ́mẹ́ndì fún wa ti ní túmọ̀ ẹ jẹ́ agbó ń bi tí ọlọ́ọ̀ni agbó àlè mọ ìsìláàmù ju ànẹ́bì tọ́lọ́hun ọba fi rán lọ ṣùgbọ́n tọ́hun ṣe fi rán ànẹ́bì yẹn ẹ̀jẹ̀ ajé ó mọ ní ilẹ̀ náà Allahu ta'ala. Àwọn àti ìlú ọ̀pọ̀lọpọ̀ obìnrin mùsùlùmí àti àwọn ọkùnrin iná ń ṣe pẹ̀pẹ̀pẹ̀ ní ayé ìlú kí wá ní ipò bí ìlànà wà lórí pẹ̀pẹ̀pẹ̀ àti relationship tó tó pẹ́ relationship ẹlẹ́rìí tuntun ìṣe máa rẹ̀ sí o. Uh, àwọn akọ́lájọ̀ tó kàlẹ̀ àwọn ìmọ̀mù alìbíṣọ́sì pẹ̀lẹ́ nínú meanwhile ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa sísà brọ́dà relationship kankan ò gbọ́dọ̀ wà láàrin wọn tí a máa máa wò níwò afẹ́fẹ́ra wa ni àbáǹdéjà ara wa ni èèwọ̀ ní nínú Islam haram haram kí ló fà àwọn ọ̀bá mọ́tò kí ní kan wọ́n ní eré kí ni ajá ń bá ẹjọ́ o ìjọ́ tí àbá ní mo fẹ́ máa ní relationship pẹ̀lú títà wà gbọ́ àfẹ́ra wa ọ̀ akànbára wa sọ̀rọ̀ ní irú ọ̀rọ̀ olè sọ brọ́dá àti kẹrí nature tọ́lọ́wọ̀n ọba dámọ́ wa ọlọ́run ọba ti dá nǹkan kan sára àwọn ọkùnrin ó dẹ̀ dá nǹkan àwọn obìnrin anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní ma taraktu fitnatan adarra ala rijal min anábì ní mi ò fi fìtínà kan kalẹ̀ tó máa mọ́ dààmú àwọn ọkùnrin nínú àlòmọ̀ mi tó tó àwọn obìnrin ẹ ò tí sísà ẹyọ kan bá wà láàrin àwọn ọkùnrin òun nìkan ó lè da orí gbogbo wọn òun nìkan ṣé ọ̀rọ̀ ní bíútì kò ní bíútì another case ni o ẹnu pé obìnrin lásán níjọ́ ọ̀dọ́lọ́run ọba dámú ọlọ́run náà ló mọ tó ń dá ló ṣe figi sí gbogbo àwọn relationship kọ̀ọ̀kan tó lè wà láàrin wa sister ti brother tí anything bá fẹ́ dà wọ́n pọ̀ ah, nǹkan yẹn gbọ́dọ̀ slim gan-an ẹ máa fi gbogbo ọ̀nà àfi tó bá ṣe pé afẹ́fẹ́ ra wa tẹ́ bá fẹ́ fẹ́ ra yín kò sáyè mo ní kí n mọ sọ́dí ẹ̀mí mo fẹ́ wo ìwà ẹ̀mí ẹ máa wòrán o ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti ṣerú kí ní ìkọjá àwọn èèyàn kan wọ́n ń déètì ara wọn èmi jìmọ̀ àwọn tó déètì ara wọn fún ten years kí mo pé ten years láti secondary school náà ti wà wọ́n ti lọ university obìnrin pé kan ṣe masters gan òtí èrè kíní kan ìgbà iná tó wá ṣe marriage níjọ́ tán wá já náà wá pé wà wà ìwà dájú ní o mọ̀ pé èèyàn báyìí ní o ní o bá irú ẹ̀kọ́ ló kí n fẹ́ ní ìmọ̀ burúkú ní ẹ̀ àkọ́ yẹ fẹ́ o years mo fi dúró tí mo fi ń wò wá ẹ̀ àtúntì ẹ̀ fi wà pamọ́ bí ejò ní ọ́ wọ́n for how many years ṣẹ́rí reality ni ló ń bá ọkùnrin àbóbìnrin dé kó wá ló mọ̀ wáyé kò possible ó lè mọ̀ wáyé òun lè mọ̀ wáyé ọ̀ǹtí jẹ́ bá tún fẹ́ra yín tẹ́tọ́ bá ara yín bá tún second third month ẹ̀ bí mọ̀ wára yín ó di bí kan ọdún méjì tó ti bímọ ọmọ ti ń pé méjì ìgbà yẹn lọkùnrin máa ń ṣòtú kọlu ẹ̀ tó lásìkò náà ìjọ ń a máa ṣe nígbà tó pé òun lọ́gbọ̀ gan ó lè ní wo mi ò lè sùn àbí látàárọ̀ náà ni irọ́ ni ẹgbẹ́gbẹ́ náà tó parí wà ẹjọ́ adákẹ́ o irọ́ táwọn boys máa ń pa fáwọn girls yẹn irọ́ táwọn brothers máa ń pa fáwọn sisters fún yẹn níwà sísà mi náà òun náà ọmọ tán rẹ̀ náà sórí wà brọ́dà tó rí sísà tó pé mo láìsíta ní pé mo máa ń ní irọ́ ni sórí tó bá bìí wá class ó máa múra dáadáa ó máa wo gbogbo ẹ̀ ó máa kún gbogbo ẹ̀ ó máa ṣe gbogbo ẹ̀ sórí tó o bá wá lọ lé ó dọ̀tí ju nǹkan mìíràn ọmọ ó ní sí láti bìí sí ara wa dábàjọ ń pàdé báyìí bí gbogbo abẹ́ wá ní ìwà ìṣẹ́ sani òmúra dáadáa ní ìwà ìṣẹ́ sani òmúra dáadáa ẹlòmíì wà tábà dé nu rúùmù ẹ̀ tábà padà sínú rúùmù ẹ̀ báyìí ní ìṣẹ́ bóyá bọ́ tó fi jẹun láti jẹ̀sà kò sí ìfọ́nù fún báyìí wọ́n ṣe ń pa yán lámọ̀ ẹ̀ bọ̀ tó bá dé ìta ó máa ti lọ aṣọ ẹ̀ láti ṣe gbogbo ẹ̀ṣẹ́ pé tó bá bọ́ta báyìí níta náà máa ti sọ pé Masha Allah brother ah. eh, can understand Islam ṣùgbẹ́rí in tí Islam gbé kalẹ̀ ẹ ló ti perfect tó bá mọ̀ pé o fẹ́ fẹ́ ìyàwó tẹ́ ẹ bá ti ríra yín báyìí kẹjọ sọ̀rọ̀ tẹ́jọ́ wo pé ọ̀rọ̀ yíjọ ní ra yín tó bá bẹ́ mọ̀ wá ẹ̀ kì í ṣe kẹ́ déètì ara yín àwọn ẹni tó mọ̀ ní kó lọ bèèrè lọ́wọ́ ẹ̀ bèèrè lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀ máa mọ̀ worú ọ̀rẹ́ wo ló ń bá rìn ìjú àjọkọ́ mọ̀ gan ni tó bá ti mọrú ọ̀rẹ́ tó ń bá rìn ó tẹ́bi táì mọrú wà tó wà lọ́wọ́ tiẹ̀ náà lọ́wọ́ inú ìlànà òun báwo ni dábì ẹ̀ṣẹ̀ báwo ni mọ́mí ẹ̀ṣẹ̀ ìlú tírénì wo ló gbà ìjú àbí mọ̀ wá ẹni ẹ̀ pọ̀ tó bá wà kó jẹ́ kó mọ dun ẹnu fún ẹ á dun ẹnu fún ẹ pé wàá mọ ẹdún ni pé á ah, ó dà pé màláìka jùbìlì ló ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ báyìí sórí tó bá padà bí fẹ́ dé ti ara yìí tó ten years wà dẹ̀ mọ́ ibi pọ̀ ní mọ́lákù jìbìrì àmọ́ tẹ bá márì tán after two three months wà rò pé ìdílé ṣùgbọ́n fẹ́ wà á máa ṣe a'udhu billahi minash shaitan gbogbo wa ní ká lọ ṣọ́ra wa bó ṣe rí lọ́dọ̀ àwọn brothers bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ àwọn ìtàn so kò sí nǹkan tó ń jọ máa ń gbèjà ara wa ẹni tó bá fẹ́ fẹ́ ẹ̀fẹ̀ràn yín tẹ́ ẹ bá lẹ́ ń gbèjà ara yín níbẹ̀ náà lẹ́tí máa fúnra yíyan yóò ọ̀nà kó ṣàánú wọn ọlọ́wà rẹ̀. Ẹ̀sìn tí ìlú pé sọ́ọ̀nù ní tí obìnrin kó wá ṣe ìwọ̀n júmọ́ ẹ̀kẹta ló pé sọ́ọ̀nù obìnrin náà ní títọ̀ náà wọ́n bá pé méjì mẹ́ta ṣe obìnrin tó fẹ́ ìwọ̀n tó yóò lò síwájú àfikún ní ọdún bárakàlàfíkọ́ ọkùnrin mùsùlùmí ó ní ìrun jama'a ló jẹ́ ọ̀ràn àyàmú ọkùnrin mùsùlùmí ní ìrun jama'a nínú mọ́sálásí ló jẹ́ ọ̀ràn àyàmú obìnrin mùsùlùmí kó kírun nínú yàrá ẹ̀ òun ló lórí fún ojú wá sí mọ́sálásí lọ bẹ́ẹ̀gẹ́ bẹ́ẹ̀ náà ni irun jùmọ̀ irun jùmọ̀ anábì yọ èèyàn mẹ́rin kalẹ̀ tí irun jùmọ̀ kò kí ń sọ̀rọ̀ yẹn ní wọn lórí alákọ̀ọ́kọ́ alimari ẹni tára rẹ̀ ò yá ẹni tára rẹ̀ ò bá yá irun jùmọ̀ irun jàmáà kì í sọ̀rọ̀ yẹn fún kò bá àjọkùnrin kò bá àjọbìnrin ẹni kejì obìnrin mùsùlùmí irun jùmọ̀ irun jàmáà kìí ṣe ọ̀ràn yẹn fún ẹni kẹta alimusafir arìnrìnàjò ìrun júmọ́ kìí ṣe ọ̀ràn yẹn fún ẹni kẹrin asabi ọmọ kékeré tí ò ti bàlágọ̀ ìrun júmọ́ kìí ṣe ọ̀ràn yẹn fún látọ̀dọ̀ àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam sóbìnrin mùsùlùmí kó kírun jama'a ọ̀ràn yẹn kọ́ ni ní eh, kó kírun júmọ́ ni ní orí jẹ ǹjẹ́ táwọn obìnrin bá pé méjì mẹ́ta ìjẹ́ wọ́n lè máa wá sí jàmá láàrin ara wọn bẹ́ẹ̀ ni àwọn náà lè kóra wọn jọ kí wọ́n kí irun jàmá hà tán bá rẹ́ kí irun jàmá hà yìí ẹnìkan nínú wọn ni imam ẹnìkan tí ó bá wá jẹ́ imam èyí tó lékè lọ́ra wọn ní ìmọ̀ ni pé ó máa tò papọ̀ mọ́ sáfù àwọn ìyókù rẹ̀ ṣẹ́rí bá ṣe tò wá láti kó ní ìbáyìí ẹnìkan bá ṣe tò lọ́yìí bẹ́ẹ̀ náà ni àwọn náà ṣe máa tò ìmáàmù wọn máa wá wà ní àárín wọn kò gbọ́dọ̀ dádúró bí ìmáàmù ọkùnrin ṣe máa ń dádúró kí dà ló fà á àwọn àfáàmù ìlà wa wọ́n nítorí pé tó bá ti dá wà tí ọkùnrin kan bá kàn kọjá mẹ́ wọ́n á tètè dá òun nìkan rí wọ́n á bẹ́ẹ̀ tètè máa rí àwọn nǹkan míì tó ṣeé ṣe tí kò yẹ kí wọ́n máa rí ní ara rẹ̀ àmọ́ tí wọ́n bá wà papọ̀ kò ní expose sí wíwò àwọn ọkùnrin ọlọ́wà rẹ̀. ìbéèrè nígbà tó jọ pé tó bá ti ìjọ kan tó ti bọ̀ ní pẹ́pà tó ti bọ̀ sí ẹni wá pé òwe rẹ̀ pé ojú wọn ní ìsáàmù ti bo àbùkù àti òwò ọjọ́ bàtìkáì àti bàtìkáì títì àti owó èdè. Valentine Day, Eid al-Shaf, ọlọ́run kò ṣàánú wa lára àwọn orí burúkú tó wọnú ayé táǹdẹ́ lọ́nkọ́lọ́n kó bá wa lé padà òun náà ní valentine day wa a máa láwọn ń ṣe Eidul Hub ọdún olólùfẹ́ ọdún ìfẹ́ àwọn ọ̀dọ́ wẹlewẹle kódà àwọn ọlọ́kọláyà míì náà ọlọ́ọ̀ nìkan ló wá mọyì ọmọ sọmọdé bíi virgin ní february fourteen ọlọ́ọ̀ dẹ̀ ló mọyì ọmọ obìnrin tó mọ lóyún ní february fourteen ọlọ́run ló wá mọ iye oyún tán mọ ń ṣẹ́ lẹ́yìn february fourteen àtọmọ zùnà táwọn èèyàn mọ bí lẹ́yìn february 14. ọlọ́run kó làwọn tó bẹ̀rù ẹjọ́ yìí sísáàtì wa tẹ́ tí ó bẹ̀rẹ̀ mùsùlùmí má ti ẹ̀ wulẹ̀ lẹ́ni tó ń dé débi tẹ́ máa wá jọ máa sẹlibrétì valentine ní alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìwọ́n tó tún jẹ́ march eh, lọ́kùnrin àkóbìnrin tí wà àkọ́kọ́ sí ẹ̀nà ìwà nígbà tẹ́fẹ́ di celebration kọjá ọjọ́ valentine ẹ̀ kí lẹ́fẹ́ gbà mẹ́. meanwhile ká máa yọ ọjọ́ kan kalẹ̀ ká máa láwọn celebrate fi ní kan dé à ń yọ ìdù mí lẹ́nìyẹn anábùwà muhammad sallallahu alaihi wa sallam ìdù tó lè recommend fún wa ní ìdù fitri wà ìdù al-adha ọlọ́kùnso wa fún mẹ́rin nípa àdìbá owó haram ni ọlọ́kùnso wa fún níbẹ̀ ká máa gba owó èlé ká máa gba owó èlé ọ̀nà tí owó èlé dẹ̀dẹ̀ gbà fi wọnú owó pọ̀ àbí àtàbá ń gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ mi àmọ́ àdàmọ́ gbọ́ nìyẹn a bá ti ń gbọ́ kájínà ọlọ́wà. wọ́n tí ó ní ìmọ̀ ìmọ̀ sáré nígbà tí ó bá ṣàkóso inú lórí ẹ̀ àti lórí àlámọ̀lá ìlú ọlọ́pù ṣàlọ́wà nínú ẹni tí ó difficult láti correct tí kò dẹ̀yẹ kó difficult òun lẹni tó bá rò fún onímọ̀ àbẹ́ni táwa náà bá rò pé onímọ̀ sábà tí fojú onímọ̀ wò yẹn tóun náà dẹ̀ fojú onímọ̀ wò rẹ̀ sábà ti fẹ́ kọ̀ rẹ̀ tiẹ̀ báyìí á tètè máa wò bíi bí a ṣe ìwọ́ màtí ojú yìí but advice a máa mú wà gbogbo ẹni tó bá ní correction lára ẹni tí a pè ní onímọ̀ tó wà rò pé ah interfa index ò correct àkọ́kọ́ káwa náà ká assist ẹ̀ kúrò níbi gbígbàrà gámọ́gò ẹ má jẹ́ ká correct ẹ̀ publicly tó wá gbọ́ta Afa àbí kí wọ́n pè ọ̀rọ̀ tẹ́ sọ ẹ tẹ́ ìmọ̀ kó sọ́kùsọ̀ lẹ sọjá ìgbọ́n ìmí gbọ́ lẹ́tọ̀ dr kìnnìkan wọ́n ní pé àbíjì yẹn tẹ́ lò yẹn mẹ́ni pé dọ̀ àyíkò tẹ́ẹ̀bá kan wọlé ní pé a ah, kò ní gbọ́n tó sọ yẹn gan mọ́ kò ní olúkọ láti ìdíkẹ́jẹ́tọ̀ ìgbọ̀n method tó fi àdírẹ́sì ẹ̀ oníkíni kò ní awọ ó máa rọ́bìṣì ọ̀rọ̀ yẹn kí ẹ̀ náà obìnrin tó lè pé ní a ah, mi ìdẹ̀ mọ́ ah, ẹ sọ̀rọ̀ gẹ́lẹ́gbọ̀n mo gbádìí ìkan báyìí báyìí tó náà bá wá níbẹ̀rù ọlọ́run ó náà máa rò pé ẹ jẹ́ kí mi náà lọ tuntun ọ̀rọ̀ mistake ẹ̀ bọ́ bá ti fẹ́ correct ẹ̀ pàtàkì àwọn kan kí ló àṣọ àwa gan pé n ta pè ní mistake ẹ̀ jẹ́ mistake tó ló lè má jẹ́ mistake àwa kan gbọ́dọ̀ ní ọ̀nà tá a fi mọ̀ pé mistake pé a ti gbọ́ lẹ́nu mímọ̀ mi pé a ti rí bájú ìgbìyàn báyìí ni pẹ̀lú tá a ti gbọ́ àbá náà ń ta ìdí ẹ̀ bí a ti rí àwọn gangan tábàjú wa pọ̀ fáwọn pé mistake ni okùn mẹ́tọ̀ọ̀tà ẹ̀ fi pè é ẹ jẹ́ àpè sẹ́yìn ẹ jẹ́ àbá sọ̀rọ̀ one on one ẹ jẹ́ àpè lórí fóònù tábàlẹ́ oríṣi ẹ̀ káwò pé ẹ̀yin náà bá tẹ́jì ní káwá lo mẹ́tọ́ọ̀dù àbí gbọ́ ọ̀rọ̀ wáyé dáadáa tàbá wá pọ̀ rẹ̀ tòní mímọ̀ tí ò bá wá gbọ́ tí ò bá wá gbà ẹ jẹ́ káwà mọ́tẹ̀lé lórí ìṣìnà rẹ̀ àmọ́ kọ́lọ́ mọ́ ṣùgbọ́n lórí ìgbéraga kó mọ́ jà jọra lójú ọlọ́wà rẹ̀. ìbéèrè ìṣòro tó ṣe iye tó máa ń lọ àwọn ìṣe lẹ́yìn tí a bá a bá ṣe sọ̀lá àtàn kí ni àwọn àdúrà tó yẹ ká ìwé tá a fún wa pàtàkì kí olúwa lọ tẹ̀sẹ̀ èmi ètò ìjàmbá sálámà nínú gbọ́dọ̀ tó dáa jù ẹgbẹ́ máa wí wọn ká ní astaghfirullah astaghfirullah astaghfirullah tàlàtà á sọ ní ẹ̀mẹ́ta bàbá parí ẹ̀mí ọ̀kadà tó máa sọ allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram ẹgbẹ́ ìlọ́ allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali ṣàgbẹ́ ìjọba wílẹ̀ yorùbá ni aláwọ̀ máa ń jọ sàlám pàmíkà sàlám pàìlẹ̀ ìkà ayẹ́rìndé ò sàlám pàìlà rábà. àwọn yóò mọ̀ náà wà á dé fẹ́rẹ́ náà dànàdàkà dáhàrà sàlám dàbà anábì kan ló rẹkọmẹ́ndì ẹ̀ fún wa nígbà tá a bá fi èrò tán nígbà anábì rẹkọmẹ́ndì allahumma anta salam wa minka salam tabarakta ya dalgalal abá parí ẹ̀ káka ayatul kursi abá parí ẹ̀ qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas qul wallahu ahad ilé iná wà nínú ẹ̀ kó yẹ fáwọn àfáà ní ẹ̀lẹ́jọ́ nínú ilé ìgbé tó mẹ́ àwàjẹ́ subhanallah tẹ̀jítẹ́rì alhamdulillah tẹ̀jítẹ́rì allahu akbar tẹ̀jítẹ́rì àtàwọn àtàrù mi tí ó tẹ̀lé wallahu ta'ala. ìdílé ìdílé àwọn ti ṣe abáwọ̀ ẹ̀sìn tí ó fẹ́ ọ̀rọ̀ tó wá ní alákàtó látọ̀dọ̀ ọkọ̀ àti àjà àti àwọn ẹgbẹ́ tí ó wọ̀ kí ni ọ̀nà àbájọ fún ẹni rẹ̀. àlùbá kò lọ àkọ́rọ̀ ẹni tó fẹ́ ṣe Islam gbọ́lọ́wọ́n bá ṣe lẹ́ka ṣe ó wá rí alátakò látọ̀dọ̀ ọkọ ó rí àtakò látọ̀dọ̀ ọkọ ìdókù tó bá bí rẹ̀ rí nínú ọkọ àti ọlọ́run ta ni mò ń wá ìyọnu rẹ̀ jùlọ ta ni ẹ gbọ́dọ̀ mú jọ̀mọ́ so níbẹ̀ yẹn ní tó máa kù ni pé kó lọ wá ní ìsùn olùwọ́n á fi convince ọkọ kí a fi rí òdodo tí òun sọ kò ní sáré lẹ́mi pé màá yà kọ́ ẹ kalẹ̀ nínú èmi sáré conclude rẹ̀ kó wò pé báwo ló ṣe máa pass message ti gbà mìíràn bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ yàwó jẹ́wọ́ láwọn tó wá lè ó ní tó bá lọ jẹ́ òbí àwọn péré torí bẹ́ẹ̀ yẹn ilẹ̀kùn jáànámọ̀ díẹ̀ sílẹ̀ ilẹ̀kùn àlùjánà náà lẹ́wà ńlẹ̀ ilẹ̀kùn àlùjánà ni kò fẹ́ gbà fọlọ́ ilẹ̀kùn jáànámọ̀ tó láìpẹ́ kò sílẹ̀ oní tó bá tún wá lọ ṣe ọlọ́run lára àwọn òbí ẹ̀ nítorí kò fẹ́ ṣe tọ̀dọ̀ ó lọ ṣe ọlọ́run lára àwọn òbí rẹ nítorí kò fẹ́ ṣe tọ̀dọ̀ ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra ibẹ̀ ni ma ti wá wà very very careful tí wọ́n níbẹ̀ gbogbo afẹ́ wà very very careful yẹn náà yóò máa bẹ lábẹ́ látọ̀ sí máa a ní tẹ̀lé anybody tó jẹ́ ẹ̀dá ọlọ́run ó jẹ́ mọ́mí wa ó jẹ́ dádì wa ó wa ó jẹ́ ọkọ wa ó jẹ́ ìyàwó wa a ní wáyọ̀ ọ̀nù wọn ní ta máa fi ṣe ọlọ́run bọ́tà máa ṣe ni pé a máa máa ṣe ọlọ́run a wá ní ṣe àwọn náà táwọn bá ní ní ìbádẹ̀ ní fílẹ̀ lóòótọ́ àmọ́ in tí mo ń ṣe jẹ́ ní fílẹ̀ òfin dání òfin Allah subhanahu wa ta'ala so ìyẹn lágbọ́dọ̀ máa gbìyànjú láti máa ṣe a máa gbìyànjú àti pàṣẹ́jù wọn àwọn pẹ́rẹ́ǹtì wa a pàṣẹ́jù wọn kó dẹ̀ tó bá jẹ́ ọkọ wa àwọn ò dùn lórí tó dòdòdò àwọn bá ní ó ti wá lájú ní báyìí ẹ̀ mi ò dẹ̀ wá lájú bí o ọ̀nà tí mo rò pé màá fi wà ní jẹ́ náà yìí a máa dúró lórí ẹ̀ àwọn ò dẹ̀ máa tẹ̀lé a máa wá ṣe àtúnṣe àwọn òbí wa náà kọ́nà jẹ́ kí wọ́n lè gbọ́dọ̀ ọláwà. Àwọn ní ọ̀sẹ̀ yìí yà tó wá jìnnà láti mú wọn kúrò wá sí bọ́ọ̀lù fún náà tí wọ́n wá pọ̀ tí mọ̀mọ́ yẹn sì ń bí tó ń sì pé kí ni yóò sì. ọlọ́pàá fún wa ní àgbọ̀yọ́ rẹ̀ pẹ́ńtọ́ náà jọrù ìgbàdá ọ̀pọ̀ ṣẹlẹ̀ àwọn wa gbogbo wa náà ni a fọ́ lù irú yẹn wọ́n ọ̀bá jẹ́ pọ̀ nìyí a jẹ́ tìjàníà tí ò jẹ́ tìjàníà kan ní gbogbo ẹ̀ náà ni tó wọ ṣe tọ́ náà lóbi ẹsẹ̀ ògòrò àwọn pẹ́rẹ́ǹtì wọn yẹn ojú ẹni eré làámọ̀ fi wò wọ́n torí àwọn fẹ́ ṣe tọ́lọ́run ṣùgbọ́n àwọn àfáà ló ṣe kéde àwọn olóṣèlú wọn lọ́nà ìtókù ni pé àwọn alamọ̀ wa ṣe sùúrù gan àwọn àfáà yẹn máa mọ ẹjẹ́ kan rí wa níbi pé a ti ń bí ìdàkudà àwọn àlàá náà wáyé kí mọ́mí wa mọ̀ rí wa pé mọ́mí ẹ̀yin lẹ rán mi lọ ní kéwù lẹ̀ ẹ̀yin lẹ bí mi lẹ ṣe mí ní mùsùlùmí ní tí mò ń sọ fún yín bó ṣe rí lélẹ́yìí tó bá pẹ́ ó lè pẹ́ pẹ́ pẹ́ díẹ̀ o tó bá padà yá wọ́n máa understand wa perfectly ẹ jẹ́ ká try láti ṣe sùúrù dáadáa àmọ̀ pé wọ́n àwọn àmọ́ wa bá wa pa ká àmọ́ ṣùṣù náà àwọn ò mọ̀ wá ṣe é pẹ̀lú òkú ọlọ́ àmì kú mẹ́ àmọ́ àmì ṣẹ̀wọ̀n àmì bú wọn àmì tóbi wọn ọba tí wọ́n ṣe súnà yẹn a tún wá máa try láti wá já wọn kúrò nínú ibi tán wà yìí but pẹ̀lú sùúrù ni o ṣẹ́rí ọ̀gọ̀rọ̀ àwa ọ̀dọ́ àwa youth àwa là ń jẹ́ wípé ní ìkó difficult fúnra wa ọ̀la ṣe jẹ́ ẹlòmíì bí ṣe wá bí jọ tí a kú òlé dábì ẹ̀sán gbé jẹ́sùn bá àsùnwòn ọ̀la wà ní àti ìlú o ọgọ́rùn ọgọ́rùn ni àwọn ojú ẹ̀ náà lóòótọ́ ojú ti ké ojú ẹ̀ tẹ́lẹ̀ òwò náà bẹ̀rẹ̀ sí ní jíra òwò àrí ṣẹ́rí kó tó kó oṣù àdúrà mẹ́rin lájẹ̀ mo gbọ́dọ̀ lọ pa àtúbí rẹ̀ lé ní àtúbí èwo ìtò ṣe kó lé bẹ́ẹ̀ kọ́ wá ṣe parẹ́ èyí tó bá délé báyìí lásán akọ̀jù tẹ̀sùmánu àwọn mọ́mọ́ ní tùtàkì tó ìwọ́n láti tàbílìkì ní ẹjẹ́kọ́ ní pé tàbílìkì alùsùnà ní gbogbo òṣìṣẹ́ ìṣẹ́ ọjọ́ ìjọ ìyẹn ọjọ́ ní wà báyìí ẹ̀yọ́ ní bíjà ìyàmù takú yìí tàbí ti kékeré kúlù bìdá sí dọ̀là takú rẹ̀ láti ìlà ìjọ òlò lọlé náà tàbí wà dọmọ náà ọ̀gọ̀rọ̀ àwọ̀ ọ̀dọ́ bàtúbàtú ló jẹ fúnra wa lọ àìní ìfarabalẹ̀ àti àlàyé ṣẹ́rí súnà yóò dùn ẹ̀ sílẹ̀ nìkan o tọ́ba ní kí ló dùn ẹ̀ sílẹ̀ nìjù kí nìkan mọ́ But wàlá ìsúná ó make sense bídíà ò kí ṣe prove náà ìwà ní kó ní bídíà wá sálẹ̀ yìí bídíà yóò mọ̀ wíná ọ̀rọ̀ òun ni onísúná tó bá prove súná nílànà súná tán á tún wá prove ẹ̀ nílànà ìmọ̀ ìgbàlódé á tún ọdí to prove súná súná lórí bẹ́ẹ̀ bídíà ò So this is àlàyé la ní sórí ìtòwé lọ pa agídí ṣe yẹn You are ju agídí ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan lọ pẹ́ pọ̀ báwo wá ti lè explain báwo wá ti lè ṣàlàyé

ṣẹbẹ́ ilẹ̀ mọ́sí àdáwẹ̀ kọ́lọ̀ kó padà dẹ́kọ̀ rẹ́ kọ́lọ̀ wẹ́sọ̀ ṣúra nábì wo wá ní kó wá ti kí nínú ẹ̀ ṣúra nábì wá ní ẹwọ kódà wà ní koran nínú koran koran tẹ́ta tàbí kiri ẹ wà ní kiri kan nínú koran tẹ́ta twenty four ṣúra tún nù ó wà mẹ́ kódà àwọn bàbá wa láyé tó nǹkan mọ̀ ń ṣe bẹ́ẹ̀ wọn kan sọ nínú kiri kan kẹríjà ẹ̀ bá rí pé irú ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu nìyẹn ó tún dọ̀la ìyá tún pẹkún mẹ́lẹ̀ ìyá tún pariwo obìnrin sí ní sàlàyé ọdún lọ́tún la ìyá tún òtún sàlàyé tí ẹ bá ń sàlàyé sàlàyé àlàyé ẹni tẹ́kẹ̀rí tírí yẹ ó lè tẹ́kẹ̀ẹ́ ní five years sórí ìjọ tó bá máa gbọ́ yé báyìí wákàtí tó àwọn kẹrẹ tó rán létí pé ah ìjáàbù rẹ̀ yẹn mọ̀ sí kásókè ọ̀tí fáwálẹ̀ dáadáa wọ́n náà máa wò pé ah, kí ẹ̀yìn tẹ́ ẹ̀yìn tẹ́ ẹ̀yìn bò lò jáàbù náà wọ́n ti gbọ́ yé nìyẹn. wọ́n mọ́mí ẹ̀ dé wọ́n bẹ̀rẹ̀ kú ah, bá bí mọ̀ ìwọ́n tí mo ní ọlọ́ kàwé tó wá gbé dèrè ẹ̀wọ̀ èmi ò fẹ́ kó sí o èmi ò fẹ́ kó sí o. <laughs> tí a bá lọ́dọ̀ àwọn àbá alásàrà tó kán ní àwọn ọmọ yàrá kátà títí ni wọ́n ó ti bọ́ sọ́wọ́ kódà bẹ́sẹ̀ rí yẹn yóò mọ̀ lajú lọ́nà ní ó tọ́ ni ó Fátímọ̀ ọmọ mi tí ó gbomi lẹ́nu rí nígbà mo dé tí mo ní rí tí mo lọ sí gbélé ìdé nítorí ọmọ ìkórè èrò òfòrí burúkú tó mọ mímọ̀ sọ mí nìyẹn kò bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí láyé kódà ká ní bẹ́ẹ̀ lójúmọ́ bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á yí mọ́ orí ṣẹ́jọ́ ẹ̀yìn ọ̀dọ́ ìbọ́ra ẹ̀yìn sísáàlì evidence tó wà lórí súnà ó tó wá convince àwọn èèyàn táriwo bá ń lọ́nu family wa ariwo ń lọ́nu ilé wa ìwọ mọ̀ bá wọn pariwo ìwọ kan mọ̀ pé evidence jáde àti tí mo sọ̀rọ̀ ó wà ní hadith ṣé tí mo sọ̀rọ̀ ó wà ní Qur'an àwọn náà ṣe ní ìdìmọ̀ tó bá tó wá ké súnmọ́ àwọn imam ẹjọ́ bá fi wo ló sọ ilé hadith wo ló sọ ó bá lè dédé mọ́ present ẹ̀ inshallah ọlọ́mọdé àtún àwọn òbí wa náà ṣe lájọ́ pé àwùjọ wa ilẹ̀ Yorùbá àwọn iṣẹ́ lọ lórí ilẹ̀ Yorùbá bí ìdìmìlá àwọn afáàsùn ló rẹ̀ dákẹ́ ẹni pé náà yorùbá gbọ́ tí ń connect mọ́ra wọn pẹ̀lú social media tẹ́rí tọ́lọ̀ bá ti bá wa eradicate yálà bí tọ́lọ̀ bá ti bá wa eradicate yálà bí wàlúwàáyì ìtàkùn ṣe máa bá wa pọ̀ gan wọ́n tí inú sọ́ ti ń kà àwọn ìyá wa jùlọ ọ̀rọ̀ ayé ń ṣe wọ́n àwọn àgbàlagbà tó ọgọ́rọ̀ wa mọ́mí wa mọ́ rò pọ́n ti lo nǹkan fún wa ni ìbá àgbà tí ó gbogbo àwọn yìí máa bẹ̀rẹ̀ sún náà ṣé wọ́n tọ́ mọ́ sọ fún wọn wọ́n ah, ni ọmọ tó bá ti wù á ní wọn báyìí ó ní ìrẹsì kan tó máa ń sè fúnra wọn jẹ tó bá ilé ti jẹ kò ní gbọ́ sí wọn lé àgbà irú rẹ̀ sí wo àwọn olóṣèlú ráìsì yẹn jìnnà fi ṣe. alákòóso ojú wa náà ṣe wà. káàdì tó sọ̀rọ̀ nínú ilé títà owó wa àti ní mọ́sálásí títà owó wa wá sí àdúgbò wa jẹ́ pé àdúgbò àgbẹ̀jẹ̀ nọ́ọ̀tà níbẹ̀ náà adébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní láti sọ́lú ilal qubur a gbọ́dọ̀ mọ́ kírun sí ara sàárì níbi kan ó ní la tajlisu ala al-qubur wala tusallu ilayha ẹ gbọ́dọ̀ mọ́ tòkó sórí sàárì ẹ ti gbọ́dọ̀ mọ́ kírun sí sàárì lára tó ti mọ́tálá ti wá wà sí sàárì wà báyìí tó pé ìrùn wa tá ń sí déédéé ibi sàárì ni à ń kí sí àdókè òun mọ́tálá ti bẹ̀ ṣùgbọ́n tí sàárì yẹn bá wà ṣe pé àkí ah, òfin sáré but sáré yẹn wà nínú compact mọ́ṣáláṣí yẹn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọn nígbà tó kú díẹ̀ táwọn ọmọ yẹn lọ Aisha rẹ̀ anha wọn náà nígbà rẹ̀ sí ní ṣéèpì nílànà Allahu yahuda wan nasara ìbínú ọlọ́run kó mọ lọ báwọn yahuda àti àwọn nasara ittakhadhu qubur anbiya'ihim masajid wọ́n sọ àwọn sàárì àwọn ànábì wọn wọ́n sọ ibi tí wọ́n ti mọ̀ sí lọ́wọ́ yẹn láì ṣẹlẹ̀ lánàá wọn kó lè fi ṣọ́ àwa mùsùlùmí lára kúrò níbi irúwà táwọn yẹn wù pé káwa náà ká má wu irúwà bẹ́ẹ̀ àwọn ò gbọ́dọ̀ sọ àyè sàárè níbi tá a ti máa ṣe ìjọsìn. ọ̀kan yẹ kó lọ ká ìrẹ̀lẹ̀ sàlùsà ẹ̀ àdéhùn rẹ̀ já béèrè béèrè pé ṣèyí bàbí náà nìyẹn èyí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ṣèbí bẹ́ẹ̀ náà ní sàárè ànábì wa àwọn alábòsí náà máa ń sọ̀rọ̀ ṣé ara ànábì ọlọ́run òfin kan bẹ lórí wọn òfin yẹn ni pé ibi tí àwọn ànábì ọlọ́run bá kú ibi tó bá kú sí báyìí pé ó sún ó wá kú ibi tó kú sí yẹn ibẹ̀ náà lẹ gbọ́dọ̀ dìbì ibẹ̀ náà be gbọ́dọ̀ sí wọ́n sí. náà ìgbà tó wà rí ànábì sallallahu alaihi láàárẹ̀ tó padà fẹ́ bá sọmọ lọ́lọ́ àwọn ìyàwó padà àgírí pé kánábì wà nínú yàrá ibẹ̀ lànàbí wa wá gbẹ̀yìn aisha ló wá tọ́jú àyà anábà muhammad sallallahu alaihi wasallam ìjọ títí táwa fẹ́ dé inú yàrá ìyálà wa aisha ó ní anábì sallallahu alaihi wasallam pẹ̀lú òbí tó ti wà lẹ́gbọ́ ni wọ́n ṣe sí yàrá ìlọ aisha káyí anábì ó sì tó ṣàìsàn débi tí ó mọ̀ kú bẹ́ẹ̀ ní yàrá àwọn ìyàwó anábì sallallahu alaihi wasallam ló ti wà ní sọ̀rọ̀ àmì mọ́tálásí so mọ́sálásí ànábì rẹ̀ báyìí àwọn yàrá àwọn ìyàwó ànábì ó ní kí ni òun rèé lẹ́gbìn rí sí àbúrò bí aláàánì tó máa lóhun láàrin nígbà yá ànábì sẹ́nu ọ̀nà yálà wa àìsà tó ti fẹ́ lọ bá ànábì tó máa lóhun máa ń fẹ́ǹtì ń bẹ̀ nígbà because kò jìnnà sí ara wọn now ìgbà tó wá nígbà ànábì kú tán sí sínú yàrá yàrá wa àìsà àwọn mùsùlùmí kírun ní mọ́sálásí sàrí ànábì bẹnu yàrá yàrá wa àìsà but níjọ́ náà àwọn sọ̀hábà mélòó ni wọ́n nínú mọ́sálásí ìgbà tí islam wá ń fẹjú táwọn fùtùhátì ṣẹlẹ̀ tó ní káwọn èèyàn wá ń pọ̀ wá sí inú Madina tí mọ́sálásí ànábí ò wá gbáyàn mọ́ ó wá di ká mọ expand yẹn níbi wọ́n ti expand yẹn wọ́n in fact wọ́n kọ́kọ́ expand yẹn lọ́wọ́ sàlẹ̀ báyìí pé ká mọ́ sí ìmú lọ sí ọwọ́ bíi bọ̀kí ní ẹ̀ padà ń fẹ́ dúpẹ́ ẹ̀wọ̀ ẹja báyìí náà á padà wá mú wọ inú sàárè yẹn àmì ìmúnú yàrá yà ńlá wa Aisha automatically sàárè rẹ̀ ṣe kí ni ó now ká lè wá bí kúrò níbi pa aṣọ sàárè ànábì di mọ́sálásí wọ́n wá fẹ́ǹsì sàárè ànábì fẹ́ǹsì alákọ̀ọ́kọ́ orangẹ̀ fẹ́ǹsì ẹlẹ́ẹ̀kejì orangẹ̀ fẹ́ǹsì ẹlẹ́ẹ̀kẹta orangẹ̀ tí ìyẹn ti ń túmọ̀ pé wọ́n ti káàbù ẹ̀ áùtù kúrò lára ń tá máa pè ní mọ́ṣáláṣí so tó bá ní sàrí ànábì wà nínú mọ́ṣáláṣí hù sàrí ànábì wà ní yàrá Aisha mọ́ṣáláṣí wá expand débẹ̀ wọ́n tẹ̀ gbàdà káàbù ẹ̀ áùtù kúrò lára tí ó ní ìdájọ́ mọ́ṣáláṣí ọlọ́pàá fún wọn lágbo yọrọ a máa ṣùgbọ́n mo fẹ́ pàtàkì ọ̀rọ̀ wa ní ìjọ mọ́ndé ìní ẹ sọ pé ìṣe valentine mo mọ kúkú bàbá wa ń gbàgbọ́ òní ṣe ṣùgbọ́n kéèkì méjì kan wà lọ́wọ́ mi ní olùdókòwò tó bàbá tó kó náà lọ́la mi ní báyìí pàdé nítorí pé ìyá ọmọ kan èmi náà ló mọ pàtàkì láyé àná pé yóò padà wá gbọ́ mi náà lára àwọn ọ̀rẹ́ yín náà nìyí ìkan ìsàn ìdíje ìlú ti ìyẹn ìyẹ́ ẹ̀ka padà láti bàbọ̀ sí kó mọ̀ lọ ibi wọn ti gbó náà ní kó mọ̀ lọ nítorí pé nǹkan jáde láti wú ààrẹ ìpínlẹ̀ àwọ̀tẹ́lẹ̀ ni wọ́n ló ń lẹ̀ wọ́n lára tí kò fura nǹkan tí wọ́n ń jáde láti ààrẹ ìyẹ́ wa ló ń lè dààmú nítorí òun ti wàhálà ní tó ti ń kú bẹ̀rẹ̀ tó ti ṣe wàhálà tẹ̀lé òun ìgbéná pamọ́ òun wá wọn wá síbí yìí ó wá lọ fáwọn ọmọ yahoo àti wá mọ ẹni tó fẹ́ náà ìkéjì mùsùlùmí lòun òun wọ́n ṣẹ̀ṣẹ̀ lò kan fún ní ìjọba ìgbè tó lọ yìí bẹ́ẹ̀ mùsùlùmí ni tí ń tàbí ó ti jẹ́ ibi ìtàn ó ti jẹ́ ibi kú ìtàn kókò wá ṣe tíráwáǹsì tí ó gba ìgbọ́sùn kẹwàá ní gbogbo wa ti sọ mọ́ńtì nǹkan tí gbogbo onímọ̀ ní ẹ̀sìn ti fẹ́ kí n sọ bá ti sọ sọ ẹ̀sìn lọ pé sọ láàbẹ̀ wa yẹn wọn ni má mọ̀ àtàrà àwọn àtàwọn ìyàwó pé ní oṣù tí sọ kẹwàá wa ti sọ mọ́ńtì gbogbo àwọn ọ̀rẹ́ tí kì í kú kí kú kí n kú kí ní kan lẹ́jọ́ kí ní kan kí n kú kí ní kú torí kí mọ́tò gbogbo wọn wọ́n fẹ́ẹ́ ṣe ìníwà àtijọ́ tó ń dèwà lọ́kọ́ tó ní sì láti ṣe ìníwà gbogbo níjú àwọn tẹ̀wá àwọn tó wọ̀ ọ́ sí ẹ̀yìn obìnrin lò. tẹ̀wá lọ́wọ́ lọ́wọ́ tó ń rìn nìkan ọkùnrin náà wà sọ nítorí lẹ́yìn ìsìn àwọn ìdààmú sọ sọ gbogbo ètò ìjẹ̀yìn gbogbo ènìyàn lọ́wọ́ bọ́lá bàbá ìdàgbà lọ́wọ́ ọmọ rẹ bàbá rẹ in me. But àwọn tó wà nígbà wípọ̀, àwọn nílò àwọn obìnrin ẹlẹ́yẹ̀ tútù náà ń ṣe nǹkan. Ìwọ tó bá wá lójú lòkò, orí òkè ilé wọn lá, sí ibẹ̀, ọ̀nà òkèèrè, gbogbo àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ àwọn òṣèlú jẹ́ ṣe máa ti tẹ̀lé wọn o padà wá pa àdánwò tó ń tẹ̀lé ayé ẹ̀. Ọlọ́run bá nínú àwọn ká ọlọ́run ní ṣe yí ní èyí tẹ́ gbọ́dẹ́ kan lójú dàbí pẹ́lú ìbámu tó ti gbé pẹ̀lú ìyàwó àti àwọn afáàṣẹ náà lọ́kùnrin afáàṣẹ náà tó ń ṣe pẹ̀lú àmì ọ̀rẹ́ náà láti wọ́n kọ́ kàwé àwọn obìnrin náà bẹ́ẹ̀ lọ obìnrin tí mọ́tò rẹ̀ ní náà ní àmọ́ tó lọ sí mọ́tò rẹ̀ náà ìlú obìnrin ní àmọ́ a sì mọ̀ wọ́n káàkiri bá àwọn òkú àwọn òkú náà ṣe náà ọlọ́run ó جزاكم الله خير ẹ̀dá kò jí náà bẹ́ẹ̀ ní gbólóhùn ẹ̀yọ̀ kan lórí ọ̀rọ̀ yìí torí opportunity ní ìjòkó pẹ̀lú àwọn ọmọdá yìí ẹ̀yìn sísáàjù wa ọlọ́wọ́ bá wa tó ti yọ ọlọ́wọ́ ṣe rí àwọn ọmọbìnrin sẹ́yìn tí wọ́n ń lò yẹn tí a bá ní tara wa ọmọ tó náà lójú kòkòrò gbóná lójú oòrùn ọmọ tó bá jòkó ààrẹ jẹ́ wọn sábà lò wọn ọ̀ ṣẹwárí nínú tọ́lọ̀wọ̀ bá fi protect àwọn obìnrin náà fi protect ara wọn ó ní ìbá nìkan ọ̀pọ̀ lò so far ẹ bá rí pé ká gbọ́ pé wọ́n lo ọmọ kan wájú ọmọ tó ń lo jìbá ah ní ìrọ̀pá àti ìrìkọ́dù ẹ̀ ní nàìjíríà ṣé ó ti ṣẹlẹ̀ ọlọ́run rẹ̀ níjà rí ìdílé ìlà kẹ́rọ ọmọ tó náà lo nìkan lo nìbá tó ti gbogbo orí báyìí kí plus plus gan tó rántí irú wọn wọn á because kó nǹkan tó lè lọ dún wájú ẹ̀ pọ̀ fẹ́ kí ló fẹ́ bá sọ oúnjẹ ìbẹ̀rù tó dàbójú tó dàbò ara gan máa akọ́kọ́ sún sẹ́yìn so ìwọ tó ti kọ́kọ́ sí rẹ̀ kalẹ̀ ló mọ̀ fi polówó ọjà yẹn kí dẹ̀ náà fi ń tàn wọ́n iphone samsung kan gbé mú mọ́tò láláwá adúlọ̀ fi bí ìlú náà ń tà àwọn fóònù yẹn tó bá náà ń ta iphone iphone thirteen plus àbí lóògbé 13 pro max tó bá náà ta ní two million naira lẹ́ni o tó bá yá máa di láàrin one month akọ̀jáwálẹ̀ one point five láàrin two months ó máa jáwálẹ̀ one million iphone thirteen pro max tó ń tà ní one point three kan million one point three kan million ní tí wọ́n tún ta ní five hundred and three kan thousand man ó ti já wálẹ̀ tó bá fi di next one three kan mọ̀ tó bá di two hundred thousand tó bá yá di hundred thousand naira tó bá yá wọ́n máa fún ẹ ò ní lè lò ó because ayé ẹ̀ ti lọ ṣèbá iphone five fún tó wọ́pọ̀ jáde èmi mẹ́rin tó ta kidney ẹ̀ torí pé ó fẹ́ ra iphone five ó ta kidney kan torí pé fẹ́ ra iphone five iphone five yẹn tó bá dáṣì èèyàn nísìnyí ó lè gbé jáde kó lóun lo iphone gidi lórí wàá ṣe iphone tó ti lukudéètì ló ń lò ní tá a jẹ́ tó mọ̀ bí sàn wáyé ní tí ò ní pẹ́ tán ni ẹ jọ̀ọ́ ká ṣe islam lo jilbab lo hijab òfin ọlọ́run ní kò fi tẹ̀lé protection tó wá ní fún ẹ lọ́dọ̀ àwọn èèyàn burúkú yìí kò ní mọ̀ lọ́dọ̀ ẹ kò ní fi ẹ kò ní fi lọ́kùlọ̀ lọ ẹ àwọn ọmọ tó ń fi lọ́kùlọ̀ lọ ìwọ náà tó wá ti ń lo jilbab tó ń lo nìkan tó ń rí ìṣá agbóró àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ń lo iphone wọ́n ń lo mọ́tò láńlá kò ní jọ́ lójú because n tó máa jọ́ ẹ́ lójú ni àkìrà tó lọ ra alkiyama so ojú kòkòrò àwọn ọmọ obìnrin olóńtì wọn débẹ̀ o mọ́ jọ lójú kòkòrò ọmọ o ẹwà àwọn ọmọ kéékèèké ìní máa ya ìfẹ́lá ní kíní kan jáde lójú ààrẹ ìní yí lórí ni ìní àkànmọ́ wo bí orí ẹran wọ́n ti lò wọ́n lò náà nìyẹn wọ́n máa lò tó kò wá ní ṣe dá padà torí bẹ́ẹ̀ lò láre wọn mọ́tọ́ bí kọ́ ní pípé padà àti tó bá tó gbé súnmọ́ súnmọ́ tó ṣe rúkí àbúlókù الله قطوب واجوب سبحانك الله الحمد إن شاء الله إلى أن الله أسف أستغفرك وأتوب إليك.